وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبارد الله سبحانه وتعالى تتقى ìjókòó wa ní àárọ̀ èdè à ń ìyọ́nú rẹ̀ tó fi kó wa pọ̀ kọ́ má fi ìbínú rẹ̀ kọ́ má fi tó wa ká. request wa wípé àwọn questions pọ̀ tí a react sí níjoko tó kọjá pàápàá jùlọ torí accumulation rẹ̀ nígbà tá a fi sílẹ̀ bọ̀ síwájú eléyìí a fẹ́ pe àkíyèsí wa sí wípé kí ni èròǹgbà halqatu ta'lim bá ká jókòó ká ṣúra wa létí kí lè èròǹgbà wa lórí rẹ̀. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní ọkàn máa ń di pata ẹ̀mí wọ́n máa ń wọ́n máa ń di pata ẹ̀yìn ni wípé tó yẹ kí ẹ̀mí máa rán tára ó fi yè ẹ̀mí máa ń kú lórí rẹ̀ ńgbà mi ṣáà mọ̀ wípé ẹ̀mí gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣe sọ kì í dúró bìkan ìmàmìlì tí ó bá lọ sókè ìmà wálẹ̀ kì í dúró lójú kan náà nítorí rẹ̀ ìgbìyànjú téèyàn máa ṣe ń gbogbo gbà bí ó ṣe máa lọ sókè ènìyàn níjọ́ torí tó o bá ṣe mistake tòjọ́ wálẹ̀ ọ̀mọbi tí ó jà wálẹ̀ dé kí nǹkan dẹ̀ bàjẹ́ ó yára jù kátùsí ó wá fún lọ mẹsẹlẹ ilé tó ń gbà wá níbi months katukọ láàrin ìṣẹ́jú mélòó kan ní ìsìn yóò bí wọ́ọ̀yì èèyàn gbọ́dọ̀ máa ṣe gbìyànjú ní gbogbo gbà kó fi ṣe kíni kí ẹ̀mí rẹ̀ kó máa kó máa kó máa mì lọ sókè ní tí n bá ti ń lọ sókè ìtẹ̀yìn ò tiẹ̀ lérò nínú ọpọlọ rẹ̀ yìí pé ara ó lè ṣe ara ó ṣe jù bẹ́ẹ̀ lọ torí pé kíni ẹ̀mí ó ní darí ara. tẹ̀mí bá ti dí pata ara gan yóò dídàkudà ló fi jẹ́ pé ẹ̀mí àtara wọ́n connect ara wọn tára bá ti ń ṣègbìyànjú lórí dáadáa èyí máa lapa lórí ẹ̀mí ẹ̀mí náà máa gbé fúkẹ́ lọ sókè sí i tẹ́mi náà bá ń tún dúró lórí dáadáa ara náà máa ṣe kíni ara náà máa yóò máa fì sórí dáadáa. Òjíṣẹ́ náà sàásìlám fi pé kálímà yẹn torí sọ́híbù jawami ìlú kẹ́lì òun lòjíṣẹ́ náà sàásìlám ọ̀rọ̀ kékeré kan ni ó yóò dẹ̀ kárí ohun tí afẹ́kọ́ yẹn jù torí pé kíni láì tukọ̀ ánìlà hawa kìí sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyu yuha ọba tó dá ẹ̀dá òun ló sọ̀kalẹ̀ fún wípé sọ tí ó yẹn ju ọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ láfi máa san gbogbo gbà kò sí tó lè yẹn ju ọ̀rọ̀ ẹ̀dá wípé kọ̀rọ̀ rẹ̀ ó gún régé kó sórí ire láyé bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àfi pẹ̀lú tọ́ba adẹ́ẹ̀dá sọ̀kalẹ̀ fún jíṣẹ́ náà sílẹ̀ àlọ́sọ̀lọ̀ tọ́ba wa jẹ́ wípé lẹ́yìn rẹ̀ nǹkan kan wà tá a fi ṣe àtúnṣe òun ni kò ní jọ ń lòpin ànábì ọba adẹ́ẹ̀dá ó tún sọ ọ́ yọ àwọn anabi mi nsẹlẹ yẹn but kò sá anabi mi mọ ló fi jẹ́ wípé ntó gbé wáyé a gbọ́dọ̀ jókòó ní gbogbo ìgbà ká gbọ́ yé tá a bá gbọ́ yé ká múlò ntá múlò là á gbọ́ yé ntá múlò à gbọ́ yé. làmọ́ fi ń mú àpèjúwe nìwá masalan la'an a ní oògùn ajẹ́bí dán àrùn tí oògùn yẹn máa ń wò sàn ọ wá ń ṣe wá àwọn kí oògùn yẹn ní mẹ́sàn-án máa lò ó bọ́ pọlọ wa kèése wù kèése wẹ ìwàsí ẹni tó lóye tọ́ba yẹ pé ajẹ́bí dání lóòótọ́ àgbà bẹ́ẹ̀ àrùn yẹn dẹ̀ ń ṣe wá kí ni a sì amúlò tàbá ò ní ó mú ìwòsàn ní ó mú àrùn yẹn kúrò. tí a bá fẹ́ káyé ọ̀yẹ́jú. oluka gbọ́dọ̀ gbìyànjú kọ yanjú tiẹ̀ ń bẹ kí la fìyànjú rẹ̀ ń bẹ tọ́ba adẹ́dà fi àwọn àwòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. òun ló yanjú àwọn ẹni àkọ́kọ́ ló fi jẹ́ pé bí ọba adẹ́dà sì gbé kalẹ̀ wọn ò sí lójú wọ́n burú níwà jáì. Allah subhanahu wa ta'ala nínú àánú àti ìkẹ́ rẹ̀ ọwọ́ àrùn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó ń ti bí wọ́n ṣe rí ni ọba adẹ́dá fi tó fi rán ó fi tún wọn ṣe débi wípé àti ìrírú wọn nínú tẹ̀dá radiyallahu anhu ló fi jẹ́ pé tá a bá fẹ́ kí àtúnṣe ọba ẹ̀dá àfi ká padà sí tí ọba adẹ́dà fi ọ̀nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam làáfi máa sọ gbogbo gbà kì í ṣe pé Islam àtàwọn ẹlẹ́sìn kejì la Islam àbínà ẹni tí ó bá fẹ́ wọná àfi kó ṣe Islam tí ó bá ti ṣe ọ̀rọ̀ rẹ̀ ó dojúrú láyé yóò gbé fúnra wọn yóò ṣiṣe tó jẹ́ pé òpin ọ̀rọ̀ rẹ̀ inú náà ni ó gúnlẹ̀ sí kọ́lọ́mọ́ ṣètò abẹ́. òfin pé gbogbo ìgbà àwọn sàbí òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́ sílẹ̀ tí wọ́n bá ti jókòó láti ka ìmọ̀ fúnra wọn wọ́n ní ẹ jẹ́ ká ṣàlékún ìmánì fúnra wa tí wọ́n máa sọ ẹ jẹ́ á jókòó ká ṣe àlékún ìmánì fúnra wa torí pé kíni ntí ọ̀gbọ́yé tẹ́lẹ̀ yóò gbọ́yé tó bá ti gbọ́yé yóò múlò tó bá ti múlò àyípadà dáadáa yóò dé bá gbèsè ayé rẹ̀ tó bá ti dé bá gbèsè ayé rẹ̀ yóò ní fọkànbalẹ̀ yóò ní lọ síwájú ọkàn rẹ̀ ó balẹ̀ wípé ah òun mọ ibi tó ń bọ̀ tí ń bọ̀ òun mọ ibi tó ń ti dé òun dẹ̀ mọ ibi tó ń lọ tòró jíṣẹ́ lọ́sọ̀lá ọ̀sọ́lá ń ṣe kìlọ̀ ìkìlọ̀ owó ló ṣe òun ni láyà tí yá na àlà ummati ma ata àlà bani israhil hadwa nàcàlì bin nàcàlì. ó ní shibran bi shibri wa hadwa nàcàlì bin nàcàlì. حتى لو كان فيه من أتى أمه علانية لكان في أمتي من يفعل ذلك سبحان الله إن أمة قبلكم تفرقت إلى اثنتين والسبعين فرقة كلها في النار إلا واحدة والذي نفس محمد بيده إن أمتي آبه لتفترقن على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة أو àjọ tí wọ́n أو نصارى nínú ẹgbà wa mi ó ní tafarraqat al ila wahid wa sab'in firqata kulluha fi an-nar illa wahida wa tafarraqat an-nasara ila ithnayn اثنتين وسبعين فرقة كلها في النار إلا واحدة ó ní àwọn àjọ tí wọ́n ṣáájú wọ́n pín sí ọ̀nà méjìléláàádọ́rùn seventy two sects inú ẹgbàá wa mi ó tún pín ọ̀fọ̀ wẹ́wẹ́ jù bẹ́ẹ̀ lọ ó ní àwọn Yahudi wọ́n pín sí ọ̀nà mọ́kànlé ní àádọ́ seventy one ó ní gbogbo wọn ni wọ́n wọ̀ ná àfọ̀kàn ṣoṣo nù ìyá wọn ẹjọ́ yìí ó ní àwọn Nasara wọ́n pín sí ọ̀nà méjìléláàádọ́ seventy two gbogbo wọn ni wọ́n wọ̀ ná àfọ̀kàn ọwọ́ à ń sọ pé ntọ́ṣẹlẹ̀ sí àwọn àjọ tí wọ́n ṣáájú yín àwọn Nasara. ń bọ̀ wá ṣẹlẹ̀ sẹ́yìn náà shibrak bi shibri lọ́wọ́lọ́wọ́ báyìí àti níwọ̀nsẹ̀ níwọ̀nsẹ̀ tó túmọ̀ sí pé kíni ibi bí a máa ti ń sún díẹ̀díẹ̀ nípa àyapa sí ojú ọ̀nà wọn ẹ̀yin náà máa sún díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ní ma níbi sísún díẹ̀díẹ̀ yẹn ẹ̀ bí wọ́n ṣe ń tẹ̀síwájú lórí aburú ẹ̀yin náà máa tẹ̀síwájú lórí aburú bẹ́ẹ̀. nílẹ̀ Tógò àwọn obìnrin ń fẹ́ra wọn àwọn afáàdé ń so yìgì rẹ̀ wọ́n ní wọ́n kọ́ kì í ṣe pé wọ́n tọ́sẹ̀lẹ̀ wọ́n lè kóra àwọn jọ wọ́n ní wọ́n ń so yìí obìnrin àti obìnrin àwọn afáàdé jókòó bẹ̀ wọ́n láwọn ń so yìí wọn. níbo ló ti bẹ̀rẹ̀ wọ́n á ní ọmọbìnrin ẹni tó fẹ́ ẹni tó wù ó mú wa ó lè má jẹ lẹ́sìn wọ́n ní ṣe bí n tó fẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ṣé Islam gbà wípé téèyàn bá fẹ́ ni kéèyàn ò ṣe ṣé Islam gbà bẹ́ẹ̀ sọba adẹ́ta gbà wípé ilé ayé tá a wà yìí o ntọ́ba ntá a bá fẹ́ ni ká ṣe kí ló fẹ́ ká ṣe nítorí bá làálẹ̀ ní kíni lófin torí pé kíni má a ṣe àtò khalqa samawati wal ard wala khalqa anfusi ìgbà tí mò ń dá sánmà àti lẹ́lẹ̀ ọba adẹ́dà ní mi pé wọ́n sì jẹ́rìí ìgbà tí mò ń dá wọn gan wọn ò sí ń bẹ̀ wọn ò jẹ́rìí wọn ò mọ̀ ń pẹ̀. ìgbà tí ń sọ pé wà ìdè akhadha rabbuka min bani adam min zuhurihi zuriyata wa ashhadahu ala anfusi alastu bi rabbikum qalu bala shahidana wọ́n ní ìgbà tó ń dá ànábì ádámà tà sallallahu ala nabiyina wa alayhi bóòlù ṣe dá ó mú ní gúnú gbogbo tó gbà láyé tó dá àti dúdú àti pupa àti funfun àti gbogbo ẹ̀ ọ̀pá wọn pa omi sì ọ̀dá ẹ̀dá ọwọ́ ayọ̀ àrọ́mọdọ́mọ rẹ̀ ọyọ́ ọyọ́ ní bàràbàrà àdì rẹ̀ ọwọ́ àfi wọn jẹ́ ó fi wọn jẹ́rìí ra wọn lérí kí lẹ́rìí tó jẹ́ kí ni tó fi jẹ́rìí ni wọn lórí alastu bi rabbikum ṣé kìí ṣèmi lọ́ba yín tó dá yín kọlù bala a ìwọ ni ṣèyídàna ajẹ́rìsí bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ nìyẹn ẹ̀rí ọkàn jẹ́ wípé ọba ń bẹ tọ́ ẹ kó wò sàn torí pé kí ni ń páyà kábùkù mọ́ṣẹ̀lẹ̀ sọ ń jẹ́ ẹ̀ràn pé kí dáadáa ó tẹ̀ ń lọ́wọ́ àti dáadáa tá à lé àtàbù táàfẹ́ kọ́ ṣẹlẹ̀ ọwọ́ ta lọ́wọ́ ọwọ́ adẹ́dà ló fi jẹ́ wípé ìyọnu rẹ̀ lèèyàn máa ń lé ìbínú rẹ̀ lèèyàn máa ń sá òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá ó ní inna ruhul qudus nafatha fi ruhi yẹn wípé wọ́n rán Jibril sí mi wípé kó sọ fún mi. ananafsa ẹ̀mí kan o lẹ́ntẹ̀múta kò ní jáde láyé hatta stakmila ajala àyàfi tí àsìkò rẹ̀ bá pé. ẹ̀rín wọn ló wọ kóma ọ̀dàkú wọn kò bóyá ti kú ni kò tí kú àsìkò rẹ̀ sì tó ó lè lo oṣù mélòó kan báwọn tọba adẹ́dà bá kádàrá yìí pé ètí ó tún lò láyé nínú àlàáfíà tó wà yóò lámì yóò dẹ̀ dìde yọmọ tọba adẹ́dà bá kádàrá yìí pé kò sí fún un mọ́ yóò bá lọ nǹkan kan tí ẹ lè má ṣe yọkàn sùn kò ní jí omi ò ní sùn. ọmọ ẹ̀yà speech day ni wọ́n ń ṣe òun ní hankọ́ rẹ̀ ibi tó ti ń sọ̀rọ̀ tán mọ̀kọ́dímọ̀ nìkan náà ló ṣe ó dẹ̀ lọ mẹ́yìn lọ́lẹ̀ báyìí ó ti jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìá kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí kò síbi tí ò ti ṣẹlẹ̀ sí kò sígbà tí ò lè ṣẹlẹ̀ kò yé wa kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí kò síbi tí o ti lè ṣẹlẹ̀ sí yẹn kò sígbà tí o dà ṣẹlẹ̀ mò ń bọ̀ nà kò sí bẹ́ẹ̀ tọ́ba ti ní máa bọ̀ ọ parí kò wá sẹ́ni tó mọ̀ gbà náà ló fi jẹ́ pé nínú tí òjíṣẹ́ lásìlàsílà máa rán wa létí jù ó ní pé akiru dhikra hadi lazat ní almaut ẹ máa kún fún ìrántí abadùnjẹ́ ó ní ikú kò sí mu tí jẹ́nàtà sálámù ní pàkíyèsí sí yóò tún wáá fi kú wa iyaka wàlẹ̀ amẹ tààtẹ́lẹ̀ mímu ọ̀dọ́wọ́ rẹ̀ wọ̀ ṣọ́ra fún iṣẹ́ tó ṣe tó mọ̀ wá give excuses ní ìdí tí mo fi ṣe ní ṣe tí ó normal all the time kí ni tó normal kọ wà lónìí òfin ọba adẹ́dà tó o bá ti tẹ̀ lófin rẹ̀ ọ̀ ń tàpá sí i. ó ní ẹ̀mí ẹ̀mí máa ń di pàtà. láti fi pe àkíyèsí wa sí sallallahu alayhi wa sallam sọmọ yìí pé tọ́ ọ bá sọ̀rọ̀ fáwọn èèyàn tọ́ ọ bá fira rẹ ṣe àkàrò abúlẹ́gùn ìbá ìmọ̀ ẹ̀jẹ̀ kó rìnrìn àlọ́kà àwọn èèyàn ju ó ní ẹ̀mí tèmi náà máa ń rìn. tọmọ pé ìgbà bá sọ bá kíláàsì gbogbo wa wà tẹ́tí sí ó ní but kí ni tí mo máa fi ń sògùn rẹ̀ ó ní mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tauba mo ń dẹ̀ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ istigfar ló fi jẹ́ pé tọ́ba ti di pé ọ̀rọ̀ fẹ́ rí bákan fún ọ mùsùlùmí ni ọ kò sí ó kù díẹ̀ ni ó tó ni kò tó ni gbogbo condition tó bá wà máa ṣe ọ̀pọ̀lọpọ̀ istigfar astaghfirullah atubu ilayhi astaghfirullah atubu ilayhi astagfirullah àtúbù ilẹ̀ tí ó bá tó lọ́sẹ̀kù tí ó bá tí ìyẹn jù yóò gún régé astagfirullah àtúbù ilẹ̀ astagfirullah àtúbù ilẹ̀ astagfirullah àtúbù ilẹ̀ kọ́ máa pọ̀ nínú ìṣesí mùsùlùmí wọ́n wá ní èmi náà máa ń ṣe ní bí ọgọ́rùn-ún gbà lóòjọ́ wọ́n ní táwọn bá jókòó báyìí àwọn sàbẹ̀ rọ̀dí àlàáfíà wọn làwọn máa ń kà yóò ṣe kò ṣe níjókòó ẹ̀kan yóò ṣe istikfar yóò dẹ̀ máa wá tawba yóò máa ṣe tawba lọ sọ́dọ̀ ọba adẹ́dà bí ọgọ́rùn-ún gbà níjókòó ẹ̀kan ó jẹ́ náà sọ́nà àṣọ náà kótó sálámà alamu tunle khati'ati wa jali wa israfi fi amri wa ma anta alamu bi minni alama kurli jiddi wa hazali wa amdi yóò máa kà lọ́ba wa ma an ta alamu bi min an ta muqaddim an ta muakhir wa an ta ala kulli shay'in qadir yóò máa sọ gbogbo wọn àwọn afáàsọ pé ah kullu dhalika min indiki ya rasulallah gbogbo eléyìí ò ní bẹ lára rẹ ya rasulallah ah, àwa lọ báwo. eléyìí ni máa jẹ́ kí ẹrú kọ́ máa lára rẹ̀ ní gbogbo ìgbà yọ máa lára rẹ̀ yóò dúró sójú ọ̀nà kò ní yọ mọ̀ wípé ọ̀tọ̀ lórìn ní tòun mùsùlùmí ọ̀tọ̀ lórìn ní tiẹ̀ ọ gbọ́dọ̀ darapọ̀ mọ́ ní ti ń lọ kèé ṣe ti ń lọ lọ́ darapọ̀ mọ́ kí ń tọ́ ni. kí ni kí ni mọ̀sùlùmíyà rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí kí ni ntọ́ yẹ kó ṣe ntí ọmọ jẹ ọlọ́kàn kìí ṣe kí làwọn èèyàn ń ṣe lá. lọ́fi sọ yìí pé layatiyanna ala ummati ma ata ala bani israel shibran bi shibrin wa hadwan na'al bi na'al hatta law kana fihi man ata ummahu alaniyatan lakana fi ummati man yaf'al dhalika. aburú tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Bani Israila ń bọ̀ wá ṣẹlẹ̀ sẹ́yìn náà lọ́wọ́lọ́wọ́ ní sísẹ̀ ń tẹ̀lé ní sísẹ̀ ń tẹ̀lé débi wípé tá a bá rí nínú wọn ẹni tó súnmọ́ ìyá rẹ̀ ní gbangba tí wọ́n láwọn fi ń lajú àwọn ọmọ ẹlẹ́yìn mi náà súnmọ́ ìyá wọn ní gbangba bẹ́ẹ̀ à ń kà ní tọ́wọ́n pé ẹsẹ̀ sí àwọn social media yìí instrument globalization láti fi kọ́ mọ ṣàríkọ́ṣe rẹ̀ ni. tẹ̀gbọ́n tàbúrò ń bára wọn sùn ọmọ àti bàbá náà ti ń bára wọn sùn má rò wípé òkèèrè lọ́wà ibẹ̀ lákàtà rẹ̀ ibẹ̀ lákàtà. njó ládé the last two weeks kátólídé ni wọ́n pè mí masala kan wà o masala ní ìsílẹ̀ kò ìbúlẹ̀ wà ní à ah, àwọn maka ní à sábà sàdúrà o kí ló ṣẹlẹ̀ bàbá kan lọ́bọ̀ ọmọ rẹ̀ sùn ọmọ tí lóyún báyìí kí ni káwọn ò fóònù tí àkọ́kọ́ jábọ́ lọ́rùn náà. kí ló fà ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ni kí ni máa jẹ́ kéèyàn ní jẹ́ ọmọ ẹ̀dẹ́ ni ìmánu ẹni tí ò ní ìmánu kò sí tí ò lè sọ ẹni tí ò ní ìmánu kò sófin tó dé ẹni tí ò ní ìmánu kò ní tìjú lójíṣẹ́ náà sallallahu alaihi sọ pé ìgbàgbọ́ imanu àti tìjú ó ní wọ́n sọ̀pọ̀ mọ́ra wọn tọkàn ti kú èkejì náà kú títìjú ọba ti sínbẹ imani ọlọ tí imani ọba ti sínbẹ òní sítìjú. ṣe ti kí ọkùnrin mọ́ súnmọ́kùnrin àìmọye ṣé kò di yí pé ń gba àwọn ọ̀bá rọ́kùnrin súnmọ́ mọ́ kí wọ́n máa súnmọ́ àwọn ìyàwó wọn nínú fọ̀rọ̀ ni wọ́n ní èyí tọ́ba adẹ́dà láàlẹ́ wọ́n ní old fashion kí ni túmọ̀ yẹn kẹrẹkẹrẹ ó ti ń délẹ̀ wípé wọ́n súnmọ́ ẹranko kódà wọ́n ní ó okere wọn so yìgì rẹ̀ wọ́n contract marry èèyàn àtajá ó dẹ̀ ń bí ìgbà tó yẹ pé tọkọtaya ni ó sọ ń ń àwọn ń sọ fún wa. ní nǹkan tó ju ẹgbẹ̀rún ọdún ó lé ní ọgọ́rùn-ún mélòó kan lọ nísìn ẹ̀ lẹ́yìn àti ẹ̀nà àlàkùnmẹ́tì máa ata alábẹ́ni israhìn shibran bi shibrin wa hadwan naali bi naali hatta alaukana fihi man ata umahu alaniyatan lakana fi ummati man yafa alazali. ntọ́sẹ̀lẹ̀ sáwọn ọmọ bẹ̀ ní israhìn lọ́wọ́lọ́wọ́ ní sísẹ̀ ń níbo wàá ṣẹlẹ̀ sáwọn ọmọ lẹ́yìn kí ni má bà nígbà tí mùsùlùmí ọba mọ̀ yìí pé ọ̀yọ́ lòun mọ̀ ajíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ èsè bí bàbá ẹnìkan tí mùsùlùmí ọba ti mọ̀ yìí pé wakadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada 'ala an-nas wa yakuna ar-rasulu tí mùsùlùmí ọba ti mọ̀ yìí mọ̀ orí burúkú ṣẹlẹ̀ kí ló bá dé dà sí ó ní walamma zaagu azagha Allahu qulubahum wallahu la yahdi al-qawma al-fasiqin bàtí wọn kú olójú ọ̀nà ọba adẹ́dà wa ṣí ọkàn wọn kú olójú ọ̀nà. bá pé kò kírun déédéé mọ́ kò lọ sí jàmbá kò ṣe kíní mọ́ kò dẹ̀ ní rísì wọ́n kàn fẹ́ wọ́n kàn fẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ yọ́ máa ṣiṣẹ́ yọ́ máa ṣiṣẹ́ yọ́ máa lọ yọ́ máa lọ. iman tó ń rí nàbí o yọ fẹ́ di bí òṣùpá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yọ fẹ́ di bí florissant kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yóò bi dé àtùpà tẹ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yóò máa ṣe kí ni yóò máa fíntín fíntín bí ìgbà tí ò sí bẹ́ẹ̀ mọ́ ìṣesí gan kò ní sí yàtọ̀ òjíṣẹ́ náà sọ àṣìlá wa tẹ̀síwájú ó ní inna ummata qablakum dájúdájú àwọn àjọ tí wọ́n ṣáájú yín àwọn Christians tafarraqat ila ithnatain wa sab'ina firqatan wọ́n pín sí ọ̀nà seventy two eléyìí òmù tiẹ̀ eléyìí òmù tiẹ̀ olùkàlùkà nínú ẹgbà wa kan ó wá fi kún ó ní filhawa látara àfẹ́ ni wọ́n fi tẹ́kìsì lẹ̀ ẹ̀rí tẹ́kìsì wọ́n fi lẹ̀ ìfẹ́ nu ni wọ́n máa tẹ̀lé. láti fi sọmọ pé kábàrù lélẹ̀ òjíṣẹ́ náà sáà sáà wá fẹ́ sọ òfin tó dé wọn ó ní kúlù àfihàn gbogbo bí tí wọn kí ń sí gbogbo wọn ni wọn wọná ilà wàhídà àfikún ṣoṣo. ètí ó tẹ̀lé ìlànà tí ànábì Ìsá gan mú wa ẹ̀yìn ni ó là tí a bá dẹ̀ ti ń tẹ̀lé ìlànà tánàbí Ìsá mú wá sallallahu ala nabiyina wa alayhi ń gbọ́ òjíṣẹ́ náà àṣìlám bá dé wọ́n sì kíni wọ́n gbàgbọ́ torí wọ́n mọ̀ wípé àwọn ti ń retí rẹ̀ gbogbo àwọn yòókù rárá wọn ní gbàgbọ́. òjíṣẹ́ náà àṣìlám fi sọ yìí pé wọ́n gbalada méjì yóò gbalada títí ṣe é bọ̀ yóò dẹ̀ gbalada islam tó wá gbà yìí early stage islam ló wà tẹ́lẹ̀ ó ti wá dé ọpọ́n ti sún síwájú nísìn ó wá gbà yìí náà àwọn tí ń retí rẹ̀ yóò wá gbalada méjèèjì papọ̀. ibi tọrọ ó ní wàlẹ́dì nafsu muhammad bìyẹ̀dì ó fi ọba díẹ̀ míì ní muhammad sallallahu alayhi wa sallam tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ló fi búra inna ummati abi ṣe é rí àwọn ọmọlẹ́yìn tèmi gan lẹ́ẹ̀tẹ̀rẹ̀ kọ́nù dájúdájú kò síbi sùnmọ́ ń bẹ̀ tàbí sùnmọ́ ń bẹ̀ mọ́ fọlọ́hún ọba búra wọ́n pín sí salatin wa sab'ina firqatan wọ́n pín sí ọ̀nà mẹ́tàléní àádọ́rin. sẹgbẹ kábàrò ó ní fìlà wà látara fẹ tẹksì wọn yà pa rẹ kí ló wá sọ ó ní kúlù wá fi nà gbogbo wọn ni wọn wọ ná wàhídà afọkàsoso. kò fi máa bá wọn wọ. wọ́n ní máa àlè àwọn tí wọ́n dúró lórí tí mo dúró lé lórí wá àṣàbí àtàwọn sàbẹ̀ walladhina hum ala al-athar àtàwọn tán tún tẹ̀lé wọn walladhina hum ala al-athar àtàwọn tó tún tẹ̀lé wọn walladhina hum ala al-athar àtàwọn tó tún tẹ̀lé wọn lọ́ba dákẹ́ wọ́n ní ntọ́ wà lẹ́yìn ìjẹ́rìí gbé wọn subhanallah. ó ní mi jẹ́rìí sí imam madaru tanzil malik rahimola rahmatawasa ló fi sọ wípé àtúnṣe kan kò lè bá ọmọ yìí àfi tí ó túnṣe nípìlẹ̀ ntí ò jẹ́sìn níjọ́ náà lọ́hùn kò lè dẹ̀sìn nísìn tí wọ́n bá jẹ́ nǹkan kan wá ntó fi ṣe àkàrò ó ní bó o ló ṣe rí nígbà náà lọ́hùn. ntóbi wípé sàlàfíà wọ́n ní kí làwọn sálàf sọ lórí rẹ̀ ìyẹn ni wípé àwọn tí a fi te a tí wọ́n ṣe àríkọ́ṣe tí a fi ní ṣìnà tá a fi ní yẹsẹ̀ kú lójú ọ̀nà ntóbi gbàtíyàwó Fatima rẹ̀díàlá àná tọ́bọ̀ jíṣẹ́ náà sàrà sàlám níbi títí ń pọ̀ kàkà kú ó ní ya abata o ìrẹ bàbá mi o jíṣẹ́ náà sàrà sàlám so fa innahu fa innama ana lak lak salaf innama ana salaf laki salafu ni mo jẹ́ sí ọ èyí àríkọ́ṣe tí òfin ní ṣìnà ó ní mo jẹ́ sí ọ tèmi ni kó fi máa sàrí kọ́ṣe nínú gbogbo nǹkan torí pé kẹ́ni tọ́ ọ bá tẹ̀lé tí mo mú wá ìní sípẹ̀ rẹ ń jọ gbéǹde àlìkìyàmọ́ òjíṣẹ́ náà sọlá àṣìlá wa ṣe kìlọ̀ ó ní gbà tí gbogbo ẹ bá dàrú níjọ gbéǹde àlìkìyàmọ́ tó ń bá rí gbogbo àwọn èèyàn tí wọ́n fọ́n ká wọ́n mọ̀ sọ pé àlùmọ̀ ah, mi lélẹ̀ wà àlùmọ̀ mi lélẹ̀ wà ọlọ́run bá wọn sọ pé ah, ọmọ túkítú tí wọ́n pa lẹ́yìn rẹ̀ àwọn eléyìí ò sí lọ́nà rẹ̀ mọ́ subhanallah ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ni fún mùsùlùmí kọ́ máa wádìí kí ni tí àwọn ẹni retí wọn ṣáájú kí ni wọn dúró lé lórí ní gbogbo ìgbà lórí gbogbo nǹkan nípìnlẹ̀ o kí ni position tí wọ́n bá fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lórí rẹ̀ wọ́n yapa èwo ló tẹ̀lé tẹ́kisì ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá sálàm gan èwo ló tẹ̀lé. nígbà tí àríyànjiyàn fi wá ṣé a lè kí magreba ti ṣáì wá ká tó dé Muzdalifa ní hajj ọ̀rọ̀ pọ̀ táwọn afa sọ lórí rẹ̀. bọ̀tẹ̀ wo lọ́fẹsẹ̀ múlẹ̀ jù ṣé kó tó kúrò ní àràfà ṣé magreba ti fẹ́ kọjá ni magrib ti tó o ti fẹ́ kọjá àbí bẹ́ẹ̀ o ti fẹ́ kọjá gbà tí wọ́n lọ lójú ọ̀nà ìṣá ìgbà ti fẹ́ o fẹ́ ṣe kí ni sàbẹ̀ tí wọ́n dé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fi sọ pé asọ́láàtì asọ́láàtì ya Rasulullah irun o irun o ya Rasulullah kí ló yíṣẹ́ náà sàá sàlám amamak irun níwájú láti kì níbo ní Muzdalifa tó o bá ní kó rìn bí gbogbo ẹ kọ́lọ́wọ́n bá kó tó o máa fún ìjọba Saudi ṣe tọba wọ́n fi ọ̀nà ẹlẹ́sẹ̀ wọ́n fi sílẹ̀ tí ò ní sí àkọlùkọ́gbá tọba ní kọ́ ọmọ rẹ̀ ọpẹ́ tápò òlèlú àwà kan tó fi dé Muzdalifa látara tọba ní káwọ mọ́tò ọpẹ́ tápò òlèjú tó àwà sọ tó fi dé Muzdalifa so àsìkò ṣáà ìkájẹ ìwà ń bẹ kò lè bọ́ àfi bọ́ ìwọ tó o bá rìn rìn rà á lọ so kí wàá ní kí ni ń fa wàhálà tá a fi ní tẹ̀lé tọba ojí ọba adẹ́dà tó fi rójíṣẹ́ lásàlásà kí ló dẹ̀ sọ ó ní kúdú àní mẹ́nà síkàfù ẹ mú látara bẹ́mi bá ṣe ṣe ájì tèmi o ẹ mú tìǹ bẹ́ẹ̀ ẹ mú tìǹ tèmi kì í sọ̀rọ̀ nìkan lọ nígbà tó kírun ó ní sọ́lù kàmárọ̀ ẹ̀tùmọ̀ ni ó sọ́lù ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí tí mo kírun. ọ̀là àwọ̀ ọ̀ ṣàlàyé rẹ̀ gbogbo ẹ̀ ló ṣàlàyé yékéyéké tó fi jẹ́ pé ẹni tó bá yẹsẹ̀ ọ yẹsẹ̀ ni alàbẹ̀yìí rà ọmọ yìí pé kìí ṣe ipò òun ọ̀lẹ́rìí òun ò rí ẹ̀rí ńlẹ̀ òun ló ń kàn wá bóun ṣe yẹ sí bó láti ṣe yàwó bó láṣẹ sùn bó láṣẹ yàgbé bó láṣẹ tọ̀ gbogbo nǹkan wọ̀nyí ká ṣe bọ́ọ̀lù bá mẹ́ta ṣe fi mú jíṣẹ́ lọ́sọ̀lá lọ́sọ̀lá ni ó wà kìí ṣe pé láti fi jọ àwọn ẹnìkan. àwa sọ pé kí ló lè yí ẹ iman àdìẹ ọkàn tó yẹn jù àkìdá tawhid àmọ̀dájú pé ah, ọba adẹ́dàá wà ọ̀kan ṣoṣo ni ọmọ ntá ń ro ọgbọ́n ntá ń sọ orí ntá ń ṣe ìjẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́yàn lórí eléyìí ní gbogbo gbà kọ́mọ yàpá kọ́tẹ̀ ló tẹ̀ kọ́mọ tẹ̀ fẹsẹ̀ mìíràn ilẹ̀ lórí òdodo má jẹ́ ń ṣe ọ̀ràn yẹn ló fẹ́ dà pẹ́ àdúrà téèyàn máa tọrọ jù láyé ni pé má jẹ́ ń ṣe má jẹ́ yín máa mi èmi ó dínkù dínkù. láàfi pẹ́ lórí kíni imanu odindi tírà kalaka lórí rẹ̀ alwajiz fi aqidatu ala sunna wal jamaa as-salaf as nínú àkójọpọ̀ àdìọ́kàn àwọn onísúnà kí ni súnà ọ̀nà tá a gbà tú Qur'an tá a fi ṣì tá a ní fi ṣì tá a ní fi ṣì lò tọrọ owó fi gún régé tí a fi rí èrè jẹ tí ọba adẹ́ta fẹ́ kárí pẹ̀lú ẹ̀. وان السنه ني عمر رضي الله عنه ني فين سكيلا وان اذا جادلكم اهل الاهواء بالقران فجادلوهم بالسنه فان القران حمالات táwọn onífẹ̀ẹ́ nu tẹ́wọ́n fi kùránì bá ń ṣe fàǹfà súnà ní kẹ́yìn ó fi kẹ́ẹ̀ fi dè wọ́n mọ́lẹ̀ torí súnà ni ó tù fún ẹ bóun ṣe ń sọ kì í ṣubú ṣeré súnà ni mọ́tàlá ọba adẹ́dà ní ká gé ọwọ́ ẹni tó tí n tó jí tó ti ju oúnjẹ òòjọ́ lọ léjìká láti gé àbí àbọ̀ràn ọwọ́ gbogbo ẹ̀ náà kìíní ṣé bọ́wọ́ súnà ló fi yé wa yí pé rárá ọ̀ràn wọ́n láti. nígbà wọn ni a bó la ṣe tí ìbá ṣe súnà ṣé a máa kò tá a sí àti bá a ṣe kí la kò sí sí ló fi jẹ́ ẹni tí máa ń sọ pé súnà súnà ń rárá tó ń sọ ní yí pé ẹgbẹ́ kùránì ti sẹ́gbẹ́ kan ẹgbẹ́ islam ti sẹ́gbẹ́ kan tó sọ̀rọ̀. kùránì ò ṣe tu àfi pẹ̀lú súnà kò ṣe é lò àfi pẹ̀lú súnà kò ṣe é gbọ́yé àfi pẹ̀lú súnà láàfi pẹ̀lú omi rẹ̀ kọ́mọ́ fi di gbé ah, ah, ah, tíra tí wọ́n ń lò àmọ́ wọ́n lọ gbé wá láti dàgbà ẹ̀ka ló tíra wò Kitabul Akhdar. ó wà lára òkú kálukú wa tá a bá bọ́ sẹ́gbẹ́ dábì tí wọ́n ti ń ta tíra àárẹ̀ ọba bọ́ ságéjì ó rira ọba bọ́ sí yájú kulẹ̀ ó rira ọba lè ní ó rira kò síbi tó ti ní rira kẹ́ni tí àfa sọ wọn awwalu ma yajibu ala al-mukallam tasihihu imanihi nǹkan tó jẹ́ fún gbogbo ẹni tó bá ti níwọ̀ lórí kó tún ìmánu rẹ̀ ṣe ìgbàgbọ́ ṣe ta ló ta gbọ́dọ̀ rí tọba jẹ́ ọmọbìnrin tọba ti ń ṣe nǹkan oṣù gbogbo nǹkan tí Ọlọ́run ó bi léèrè òun ti máa ń ṣe bí ọba tí bàlágà kò tí ì pé ọmọ ọdún mẹ́wàá lọ sí bí ọmọ ọdún mẹ́tàlá ọpẹ́ tán pé kì í jọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ lọ́kùnrin ṣùgbọ́n obìnrin ọmọ ọdún mẹ́sàn-án ni ìlérí nǹkan oṣù tọ́ba ti di pé rí nǹkan oṣù ó ti di mukallaf ọgbọ́dọ̀ bóyá ọgbọ́dọ̀ bóra kó tó di kó délẹ̀ wù máa fi kọ́ torí kíni ọ̀rọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ ó ní kúlù mọ̀lódín yóò lẹ́dù alẹ́lẹ́fitra gbogbo ọmọ tá a bá bí abí sórí àdámọ́ ẹ̀sìn ọlọ́run ọba tó fi rán ànábì sallallahu alaihi wasallam. fún abẹ́wà àwọn òbí àwọn ni wọ́n sọ máa di dàkúdà wọ́n lè sọ di yahudi wọ́n lè sọ di nasara wọ́n lè sọ di majusi tàbí wọ́n sọ di mushrik látara pé kíni látara pé wọn ò dúró déédéé. láàfin sọ pé ọ̀rọ̀ yà á kọ́ fún ẹnikẹ́ni tó bá ti òun fẹ́ ṣègbéyàwó òní pé kó tún àárín àwọn tó bá kọ̀ wá lè túnṣe àtúnṣe kò lè rí túnṣe àfi tó bá dúró lórí nǹkan mẹ́wàá kíni akidatu tawhid wal iman kó tún tawhid rẹ̀ ṣe àti iman kó ní sídìkù àti àmánà ìṣòdodo àti ìdúró lórí òótọ́ kẹ́sìn rẹ̀ ọ yanjú yọ kọ́ bí wọ́n ṣe ń kírun yọ máa kí bẹ́ẹ̀ yóò fi rin lẹ̀. ìfẹ́ ọba adẹ́ẹ̀dà àti tòjíṣẹ́ rẹ̀ sọ́lá àlọ́sọ́lá àtàwọn aráalé òjíṣẹ́ rẹ̀ sọ́lá àlọ́sọ́lá àtàwọn sàábé yóò jẹ́ kó rin lẹ̀ nígbèsè ayé o àwọn tí ń fi ń sàríkọ́ṣe role model sí ẹ̀ ní ẹ̀ ni ó mele ọ̀rọ̀ Quran yọ kọ́ọ̀ka yọ bàtà yọ wà tuma rẹ̀ kí ni ó jẹ́ kele yọ ọ̀rọ̀ lọ basic understanding Arabic. Arabic basic understanding arabic tó jẹ pé tí ń bá ń kà yóò lè máa ronú pẹ̀lú èdè yẹn pẹ̀lú tí wọ́n ń sọ nínú Quran torí pé kí ni kò sí èdè lárúbáwá tó easy tó rọrùn bí èdè lárúbáwá Quran torí àti simplifying tó difficult ló difficult ọba adẹ́dà ó simplify gbogbo ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀dá nínú Quran pẹ̀lú simple Quranic Arabic. ọ̀ràn yẹn mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ yìí ló fi jẹ́ ipe àwọn tó jẹ́ ipe wọ́n èyí ṣe lárúbáwá wọ́n mọ kọ́ lárúbáwá pé ọmọ lárúbáwá èdè tó sún ẹ̀ kò rí bẹ́ẹ̀ bó ṣe rí ni àjókò níwájú káwá báyìí nínú ìtìká tó kọjá lọ ọmọ lárúbáwá ń sọ̀rọ̀ ọmọ nàìjíríà ń sọ pé ah, ó gbé fúnra wọn ṣì ó ní lárúbáwá lò ó ni à ní bíbí but lẹ́sẹ̀ lárúbáwá lè gbà alóòṣì fanfa wá ṣẹlẹ̀ ẹni yà ṣe kí wọn bẹ tọ́ kú ṣé kílẹ̀ fẹ́ sọ sí mo ní kílẹ̀ fẹ́ sọ sí ẹ jẹ́ àpàdà sí kọ́ìdà kí ni àlìfíà sọ ibùdó Malik kí sọ nínú àlìfíà rẹ ẹ jẹ́ àpàdà alaka ẹrú ọlọ́run ọba kan wà ń bẹ ọkàn ọjà bẹ́ẹ̀ ìtùkànnù rẹ̀ ni ọjà wa ntọ́sọ̀ rẹ̀ ọmọ lárúbáwá bá ní amantu billahi ọba ó ní ni ìwọ right mo ní ọmọ pé lárúbáwá ni ìwọ náà nítorí pé lárúbáwá nàìjíríà ni ṣùgbọ́n nàìjíríà náà ní lárúbáwá ti nàìjíríà ní lárúbáwá ti àwọn ṣọ arab àwọn lárúbáwá nàìjíríà táwọn àdìsá ìdí mẹdúgbòrò lárúbáwá nàìjíríà làwọn kò fi jẹ bá a ṣe ní french village yìí bẹ́ẹ̀ ni arabic village wà lọ́wọ́ arabic village tọ́ ẹ kó kún alẹ́ lárúbáwá nìkan ni wọ́n máa sọ́n bẹ̀ fún basic arabic láti fi bẹ́sìn lẹ́yìn mubarak fori afa mubarak fori rahimahullah tó ṣe ṣẹ́rù tirimisi kìí ṣe lábá imam buhari ṣe lábá imam tirimisi ṣe lábá gbogbo wọn yẹn ṣe lábá wọn kọ́ èdè yẹn láti ṣe láti fi ṣọ́ bàbá gbọ́ ògùdúró ọ̀rọ̀ bàbá wa sheikh abdullah aziz bin abdullah bin baz kì í ṣe lárúbá ọmọ senegal. adam yìí ford kì í ṣe lárúbá. wọ́n kọ́ lárúbáwá yìí torí pé àìkọ́ àìmọ̀ yóò mú àbùkù bá gbígbọ́ kùránì rẹ̀ yìí súnà yìí àtẹ̀sìn rẹ̀ èdè kò lè dúró lásán nàti oríire rẹ èrèjẹ rẹ oníkéyàn fi gbẹ́sì lè irin sẹ́ni ẹni tí ọba tọ́ba mọ̀ tí ọba mẹ́sì oṣì ẹni tọ́ba fẹ́ mẹ́sì tí ọba mọ̀ yóò kù síbi kan yóò kù síbi tó pọ̀ basic arabic agbọ́dọ̀ mọ̀ ọmọ náà gbọ́dọ̀ mọ̀ láti fi pẹ́sì. ibi tá a gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ wa máa ń rìn mọ́jì ó ní masajid torí kí lọ́ba adẹ́rà lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam ibi tó lọ́lá jù orílẹ̀ òní mọ́ṣáláṣí bó ṣe jẹ́ pé ibi tẹ́ wà sí orílẹ̀ ó ń lọ jà torí pé kí sáyé ni olùkàlùkù wọ́n fẹ́ máa kó ni wọ́n fẹ́ máa struggle wọ́n fẹ́ gbàgbé tó ẹni tí mọ́sálásí lọ́ọ̀rẹ̀ ọ̀bá yanjú kọ́ gbọ́rọ̀ yé nínú mọ́sálásí kò lè dọ́jà kó wá ṣe tó yanjú. ṣùgbọ́n tí n bá lọ sí mọ́sálásí ìsìláàmù mọ́sálásí ọ̀ràn yẹn ni ká tó ètò àwọn mọ́ṣáláṣí ọ̀ràn yẹn kí ìdánilẹ́kọ̀ọ́ bá lọ́nbẹ̀ kí wọ́n pa àwọn èèyàn sákìsì torí pé kíni kíni tó jíṣẹ́ lásán àṣálàm sí kọ́kọ́ sí kò dé Madina. kíni kátà kọ́kọ́ ṣe ẹ́ wọ́n kọ́ kọ́kọ́ masjid nígbà wọn kọ́ masjid ni wọ́n ṣe àlìyàká ìwọ́tọ̀ wá láti Mákà àti ìwọ́tọ̀ wá láti Mádínà ẹ ti dọ́mọ ìyá o. torí iṣẹ́ tí ń lọ nínú mọ́ṣáláṣí nílọ ti dáadáa kí ló bí. ẹni tí wọ́n fi abdulrahman bùnà áwù rọ̀jàlá tí wọ́n fi ṣe ọmọ ìyá rẹ̀ nínú àwọn ànsọ́rí àwọn ará Mádínà ó mú abdulrahman bùnà lọ sílé ó ní mọ́ ọlọ́rọ̀ olówó ni mí mo pín sí méjì ìwọ kódà kan kódà subhanallah kí lọ́ba adẹ́dà ju ọmọ èdè nìyẹn lórí ọ̀rọ̀ ó ní yuhibbuna al-mala hubban jamma wọ́n fẹ́ràn ọ̀rọ̀ owó ká máa kójọ ká tá máa kójọ. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí ló ṣe torí pé iṣẹ́ ti lọ nínú mọ́ṣáláṣí ó ti mọ̀ pé táyé ọ̀jẹ̀ èyí tá a ná òun ni ó ṣẹ́kù èyí tá a ná ojú ọ̀nà ọlọ́run bá òun ni ó ṣẹ́kù. ma anfaqtum min shay'in fàyínà wọ́ yòókùlì fún ntọ́ ọba ńlá ọlọ́run ọba yọ sẹ́kù yọ sítọ́ọ̀rẹ̀ ó ní ọ̀rọ̀ mi jákin sí méjì abrahamu abrahamu wà fún mi rárá mo mọ̀ nípa kápáwọ́dà lórí ọjà tọ́ka mi sọ́jà bóò lọ́jà lórí ìṣèlú tí a máa bá ń ó ní mẹ́rin nínú ní bí a lọ lè ètò bá wù ọ nínú wọn tọ́ka sí i ń kọ̀kọ́ ọ̀sọ́ yìí pé rárá o ń mú kàn yín kọ̀ fún ọ o ọmọ yìí pé tọ́ bá ní òun mú kàn ọkọ̀ fún o lè jẹ́ pé ètò ètò ní wàhálà ní rárá o ní rárá tọ́ka sí ètò bá wù ọ nínú wọn ń kọ̀ fún ọkọ̀ ọ̀fẹ́ ọlọ́run fà lùbárí kàtó ẹ wo iṣẹ́ yìí látara kí látara tó ti ṣẹlẹ̀ nínú mọ́ṣáláṣí ní àsìkò kékeré ẹ wo rìpláì rẹ̀ látara tí ń ṣẹlẹ̀ nínú mọ́sáàsì lásìkò kékeré tawhid iman sunna kitabullah kámọ̀ yìí pé ọ̀run làálé tó bá dẹ́dà fi fi ayé ṣèlú sí fún ayé ò lè jẹ́ ojúlówó láéláé abada torí pé bíntín ni bíntín láyé kò lè jójú láyéláyé tó o bá wà wọ́ mà ń bọ̀ báyà. yóò ti ọwọ́ rẹ̀ ó fi túlẹ̀ ẹnìkan wà á mọ́ yàtọ̀ kan rẹ̀ torí pé kíni inna dara lẹ́ àkàrà lẹ́yìn ẹlẹ́ àyẹ̀wò ọ̀run nílé bọ́lọ̀wọ̀n bá sì bá sì ntẹ́yìn àmọ́ fi ń lé ọ̀run tó o bá fi lé ọ̀run gbogbo ògbésí ayé rẹ ó fi lé ọ̀run ọba adẹ́dẹ́ ó fi ayé yóò fi rọ̀ ẹ́ lọ́rùn kí lọ́ba adẹ́dẹ́ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sílẹ̀ àlọ́ sílẹ̀ ó ní man ja'ala al-umuma hamman wahida hammal mi'ad kaffahu Allahu sa'ira umumihi ẹni tó bá ṣe gbogbo ìdààmú rẹ̀ lọ́kàn ṣoṣo ìdààmú yóò gbé di àlùkìyàmà gbogbo òun ṣe bọ́ nínú ìyà ọlọ́run gbogbo ìdààmú ọlọ́run ọba ó tó fún lórí rẹ̀ látara kékeré ọlọ́run ọba ọmọ ọba tó yóò máa dá lórí ìpáyà ọlọ́run ọba bọ́ sọ́jà ọlọ́run fa àlùbáríkà sí ọba fẹ́ yà wò. òjíṣẹ́ lára àṣálà ń wá rí lára rẹ̀ kí lẹ́kọ́ yìí olórí gbọ́dọ̀ máa mọ́nítọ̀ ìṣesí àwọn ọmọ lẹ́yìn tí nǹkan bá kú káàtó ó ṣe kíjì tí màmú bá sọ yìí pé àrí lágbájá mọ́sálásí responsibility rẹ̀ ní display ẹni pé sọlọ nìkan àbọ̀ rẹ̀ ṣe ká lọ ojú sí i ká ṣe ká lọ bẹ̀ wò torí látara bíbẹ̀ wò ni màá mú kára ọ̀yá ẹni tọ́ lọ bẹ̀ yàn wò kí ló jíṣẹ́ náà sàlám sọ ó ní rìn ní dèdè àlè dáná báyìí ayé lọ́wọ́ ojú ọ̀nà àlè yẹn náà. Islam gbogbo ẹ̀ kalẹ̀ ọba dán bó ló ṣe ṣe má pẹ́ ń bẹ̀ má fa torí tọba pẹ́ àwọn kankan bẹ tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rẹ́ torí kọ́ra ojú ọ̀mà tì kò ní ẹ má fọ́ọ̀sì rẹ̀ jẹun ẹ má fọ́ọ̀sì rẹ̀ mu rárá tọba rẹ́dí láti jẹ fine tí ọba rẹ́dí láti fine ẹ̀ filẹ̀ ọba rẹ́dí láti sọ títí tiẹ̀ bam bam bam bam bam bam tó fi short ẹ̀sìn wa pétan pétan pétan ọ̀rọ̀ mi mo pín sí méjì yàwó mi wà lọ nílé wà tó kàsí kan dẹ kí n kọ fún ẹ oní ara ọlọ́run fún àlùbáríkà sí òjíṣẹ́ lára sílẹ̀ à ń ké lára rẹ torí pé ẹni tó bá ṣe ìmárì ìrúpọ̀ mọ́bìnrin tàǹpé tùwárí tóbìnrin ó yàtọ̀ sí tọkùnrin wọ́n ti ń gbóòórùn ẹni tó ń rìn mọ́bìnrin gbogbo gbà wọ́n ti kẹ́fìn rẹ̀ lára torí súnẹ̀ mùsùlùmí ò rìn ìdọ̀tí bó ṣe léwu kí a ń kó símbù tó pọ̀fíù tó lágbára máa lò káwọn èèyàn fẹ́ súnmọ́ ẹ̀ńtà bùjẹ́ agbọ́dọ̀ súnmọ́ ẹ̀ńtà pèsè àkíyèsí dáadáa agbọ́dọ̀ sèké agbọ́dọ̀ súnmọ́ iṣẹ́ náà ó ní mo ṣe ìyàwó pẹ̀lú tuntun ah, ah, ah, ó ṣe ìyàwó kí lọ wá fún. ẹ̀tọ́ ta lọ́kọ́kọ́ pèsè pàkíyèsí barakallah torí pé kí ni nínú ẹ̀sìn wa ẹni tó bá lẹ̀ tó bá jọ yẹ ráìtì rẹ̀ lákòókò máa ń fáìtì fún ta ló lẹ nínú àwọn méjèèjì obìnrin. obìnrin tọ́ba sọ tọ́ba fẹ́ mọ̀ ara rẹ kí ọba adẹ́dà ọ dẹ obìnrin rẹ sí ọ wo tuntun ra rẹ wo nírọ̀ bá wà pé sẹ́mi náà ni yọ sọ bó ṣe jẹ ìwọ amánèjẹ sọgbọ ẹbí ẹyin náà máa ń ṣe bí ọkùnrin ọkùnrin níjẹba obìnrin níjẹba kò sí tí o lè fẹ́ lọ sọ ìyàwó sọ fún òjíṣẹ́ náà na sọ̀rọ̀ tẹ̀sánmọ́ alákàlẹ́bí tá a bá dẹ̀ wí ọ̀la nìyẹn subhanallah ló fi jẹ́ pé tí wọ́n bá sọ òde tí wò sùn wọ̀n wọ̀n wípé ọ̀hún wọ̀n wọ̀n jáde ọ̀hún pé tẹ́nìkan bá sọ wọ́n èyí lọ́dún arílẹ̀ kí ni ó kún mọ̀ rẹ̀ kí ló fi tó de ó ti jáde lóbìnrin ọtẹ ah, jẹjẹ pẹ̀lú rẹ ọba ní jáde ẹ jíjáde kí ni bíbí obìnrin kò sí tí o lè fẹ́ sọ kò sí tí o lè níwà àdámọ́ torí sẹ́tí wọ́n ní wọ́n ṣe kì í ṣe sẹ́tọ̀ rọrùn kọ́ ọ ma jáde kárì kọ́má kọ́má yàgbẹ́ tọ́jú kọ́má kọ́má yàgbẹ́ kọ́má tọ́jú rẹ̀ kọ́má sẹ́ńjẹ kọ́má sẹ́gbẹ́wẹ̀ kọ́lá kọ́lọ́. ọ̀kan nínú àwọn ọmọ àyà ń bèèrè lọ́wọ́ àfa ìpè kí ni òun lè ṣe tóun lè fi apíṣèètì ìyàwó wọn ní tó bá fẹ́ rọbí lè dúró bẹ̀ ẹkún ló sùn throughout ṣé ìpínlẹ̀ kò yí sí oníkùnmọ́ni ẹ̀ ẹ́ ẹ́ báyà wà ní ogbe kan kọrọ tíyẹn bá wúwo gbogbo mọ wọn lára ó dé eléyìí àdá òjíṣẹ́ náà sàǹsàn sọ pé ń yé ṣe ń yí o ọba adẹ́dà rọ̀ wọ́n fún yín ni láti fi rẹ́sìn sí kí ló fi rọ̀ wọ́n fún yín gbólóhùn kan iman billah tọba wa gbọ́ ọba adẹ́dà gbọ́ stọ́ọ̀sì ìlú sáà kìí fi tèmi ṣe àríkọ́ṣe ní bó ṣe hàn hàn wọn. wọ́n máa rò pé bóyá àdàmú àmì rárá wọlé má expect dáadáa kan látọ̀dọ̀ but wọ́n rẹ́dí láti ṣèdágbèrè dáadáa. tó bá ṣe tó dà wọ́n àwọn náà àwọn náà tó ń bá expect rẹ̀ ó gómìnì sí ibi tó bá adẹ́dẹ́ òde wọn sí ọ àmọ́ wọn pé abẹ́ẹ̀ ẹ kò ṣe báyìí ẹ. o gbọ́dọ̀ ṣàtúnṣe wọn o gbọ́dọ̀ ṣe kẹsẹ àtúnṣe wọn o ṣe correction a ah, o ṣe lè jà o dẹ dùn dáadáa dé o gbọ́dọ̀ fẹm lórí ẹ firmness tí ì ṣe harshness softness tí ì ṣe weakness torobìnrin ọdẹ tó bá lu ilé ìwò fún bóyá yóò gbà yóò gbé mi wà tó ọkọ mi ò lè gbalé ọkọ nù kì í ṣe pé kankan ṣùgbọ́n kò lè gbalé ó mà lára. nígbà tí a wá fi ra oríṣiríṣi curtains aláwòrán wá látọjà ìyàwó Aisha ó lóun fẹ́ fi decorate ilé ìbínú tó rí lójú òjíṣẹ́ náà sàṣìlá mọ́ ní ya Rasulullah bí àbí à ní ya Rasulullah kí ni mo ṣe ó ní wọn rán mi wípé ká wá máa kọ́ bá gànà ká máa dírẹ́sì gànà wọn rán mi bẹ́ẹ̀ sọ wá rí gbogbo àwòrán ẹni tí ń yàwòrán ọba adẹ́dá ọ̀sọ̀ fún jọ gbéǹde àlìkíyàmà pé kọ́ fẹ̀mí sí kò dẹ̀ ní lè fi sí yọ jẹ ìyà iwájú ní gbangba jọ gbéǹde àlìkíyàmà èyàn kan wà ní màláìka aláàlá kèé wọlé tájábáwà àtàwọn àwòrán báyìí ah, ah, ah, ó lè bá wọn bẹ́ẹ̀ sọ́sẹ́nu kò sẹ́nu ṣé kò fẹ́ràn rẹ ọ fẹ́ràn rẹ ẹni tó fẹ́ràn rẹ ni tí ń fi ọ̀sá kíyèsí wípé kọ́ ọmọ bàjẹ́ ya ọba adẹ́dà. a gbọ́dọ̀ fẹ́ràn àwọn obìnrin bọ̀dì fẹ́ràn ti wípé àfẹ́ kí wọ́n wọná àmọ̀ pàkíyèsí wọn sí dáadáa àmọ̀ pàkíyèsí wọn sí dáadáa. kèsì pé rárá gbogbo ntọ́ bá ti ṣe ó ti parí náà rárá gbogbo ntọ́ bá ti ṣe ló gún régé ló tẹ̀lé ojú ọ̀nà sùnmí ọmọ ṣọ́bù ṣọ́bù òjíṣẹ́ náà sọ́nà kí ló fún un sàdáàkì ó ní báyìí bẹ́ẹ̀ làwọn afáàtì ṣe ń ṣe ń bá wípé kìí ṣe tó bá béèrè ntí ọkọ bá ń fún ni but kó jẹ́ ntó ní kíma tó dẹ̀ jẹ́ pé ìwọ̀ntúnwọ̀nsì bí agbára ọkọ bá ṣe ma àlè rọ́kùnrin tó sọ pé ah fún ọ ní báyìí mo fún ọ nílé mo fún ọ ní mọ́tò kò ní ju ten thousand lọ tàbí five thousand. Ni imaamu daaru tanzil rahimahulah rahmatulah wasa ló fi sọ yìí pé ah, kọ́má kéré sí rúbù dínà owó oúnjẹ òòjọ́ pé ó fi tẹ̀ fi ṣe símbò ó lè jù bẹ́ẹ̀ lọ ara àwọn ìyàwó tó jíṣẹ́ lọ́sàn àṣàlám ṣe tọ́ná jù bẹ́ẹ̀ lọ. àárẹ̀ tó ṣe bó ṣe mọ ni bí condition bá ṣe mú wá ń gbà yín òní sọ yí pé ah, ah, torí pé wọ́n fún lágbájá ní bàbá yìí èmi náà wọ́n gbọ́dọ̀ fún ní bàbá rárá bọ́ bá dé dábàá gbé wá ọmọ bẹ́ẹ̀ lọ kọ́lọ́n bó fi ṣe rọ̀ kẹsẹ́ yí pé rárá ọmọ fẹ́ wo aago aláàbò ṣiṣẹ́ rárá déédéé wá déédéé gàárì bí omi bá ṣe bẹ́ẹ̀ ni kí ni gàárì dáadáa sí i bẹ́ẹ̀ náà ni ó ṣe mọ́ àṣẹ ni wọ́n ti wọ́n sí. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílá mi sọ wá ti ṣe wòlímà ó ní òun ò tí ì ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílá mi tẹ àà ó kó wa lẹ́nu jọ wọlé òbí ṣáàtì ìbá àṣàgbò kan ṣoṣo torí pé òun nípa rẹ̀ wọ́n ti rí pé ọ̀rọ̀ wà ṣèyí ti pọ́nrán àyàn ó gbọ́dọ̀ jẹ́ pé àbẹ̀tọ́. tó bá wà ń bẹ kò ní jàǹbá àmọ́ náà wà ẹja ẹwọ ní ká fà síbẹ̀ bá fà. lọ́ba pàbúrò rẹ̀ lẹ́kọ̀ọ́ ó ti délẹ̀ o ó ní kí wọ́n ní a wọ́n ní báyìí báyìí báyìí nínú owó tí wọ́n fún un ibi tí wọ́n ti ń kàmpé wípé pẹ̀lú ògùn ọlọ́run bá tá a bá débẹ̀ à ń mójútó bí báyìí à ń mójútó báyìí à ṣe lé àbúrò ń ra kóòkì yóò ra fanta yóò ra sweet yóò ra biscuit yóò ra fún un ó ní wá ẹ̀wọ̀n ló ti jáde níbo ló ti rówó ó ní ẹ ẹrú ọlọ́run ọba kan tá a jọ wà nínú àhámọ́ ló kí n tẹ̀ wá máa jókòó iye tí ń fún mi ó iye tí ń fún ọ ni mo ti ń ṣe gbogbo eré kẹrẹkẹrẹkẹrẹ ọba wọlé lọba fi àbúrò rẹ̀ ó fi ṣe chief of staff. Ah, ah, ah chief of staff wọ́n bá ní wọ́n fẹ́ ṣiṣẹ́ kan wọ́n ẹ ẹni tí wọn yín mójútó. J'ai une worth billions kì í ṣe millions Là c'est yìí T'as la fẹ́ gbéṣẹ́ fún ni má o ẹ̀gbọ́n ẹni tí ó ṣiṣẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ ó ní bolo ti mọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ ó ní à tẹ́ ẹ̀rọ ẹni tó gbé òun sínú ọ́fíìsì iṣẹ́ ti ń ṣe ó ní ẹ́ iṣẹ́ ti ń ṣe ọba ó ti délẹ̀ ó ní jágbọ́rọ̀ wọ́tọ̀ mọ̀jú tá a jù lọ kí ló délẹ̀ ó ní ṣàwárí ìwọ kémi ó wà ó ní à ọpẹ́ tí sí tiwájú ọba débẹ̀ kí ló ṣẹlẹ̀ ọba tó nígbà tó ń parí ti gbogbo kéésì yẹn tó ní kọ́mpìnì lónìí ẹ ṣe ní ìmọ̀ bí mo ṣe fẹ́ ṣe owó tí màá fi ṣe kí ni owó tó fi ṣe sẹ́mi kí yẹ lówó ó bá kú sẹ́yìn ní kéde tí mo sọ ní ẹ bá ń sàdúrà mọ́ ní kí wọ́n bá sàdá kí wọ́n máa sùn. sórí tó ọlọ́ọ̀fẹ́ sí kọ́ ọmọ dìde lóru wọn ní ó dìde lóru rẹ̀ bó ìṣe rákà méjì kò kí lóru kọ́ ọbẹ̀ ọba adẹ́dà wípé ọwọ́ rẹ̀ lọ́wọ́ bá ń ṣe. mo ní dáhùn kì í fèèrè lọ́nà bá ó di pé ń súnmọ́ ẹ̀sìn díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́ba ọlọ́run bá ó fi rọ̀ lọ́rùn raka méjì méjì láàrin ọ̀sẹ̀ dákùnkùn wà nǹkan lọ́dọ̀ ọba rẹ̀ dà ó di pé ó ń di karaka mẹ́rin ó di pé kọ́sẹ̀ méjì ò tó parí gbogbo ibi tó wó rẹ̀ há sí ọlọ́run ọba ní kó dé lọ́wọ́ oríṣẹ́ ó ní sheik ọlọ́run wà wọ́n ní ẹ̀ẹ́ ó ṣe mọ́ nísìnyí kìlọ́fù dáadáa kan ló bí kan dáadáa kan ló bí kan gbogbo kọ́ndíṣàn tó bá wà mọ́ gbàgbé ọba adẹ́dà mọ́ darapọ̀ báwọn tí ọba bá rárá níta burú ọ̀yọ́ dìwọ̀ ajíṣe bí ọ̀yọ́ láàrin ó fi tiẹ̀ lọ́lẹ̀. má ṣe bíi tiwọn ìwọ ti tiẹ̀ lọ́lẹ̀ kí wọ́n ṣe bíi tiẹ̀ tọ́lba adẹ́dà fún lójijì sallallahu alaihi wasallam. òfin ọlọ́run ọba kò sẹ́ dọ́gba sí ìtẹ̀lé ni ó fà kẹ́ ìkẹ́hùn ni ó fà lọ síwájú ìlọsíwájú ni ó jẹ́ yàn tán rẹ̀. tó ń bá ń tí ń bí sẹ́gbẹ́ kan yóò máa affect ìgbàgbọ́ rẹ náà ẹ̀mí rẹ ó máa lọlẹ̀ ìmánì rẹ ó máa lọlẹ̀ ntó ò lérò ó lè ṣe lábúrú ó ní ọmọ gbóyà láti ṣe àti bá nǹkan jẹ́dẹ̀ jù àti túnṣe lọ ilé tó fi yíyẹ stone tí wọn bá ní kí wọn fẹ́ clear rẹ láàrin ìṣẹ́jú mélòó kan wọ́n wò bẹ́ẹ̀ ni gbàgbọ́ ó gáìdì ẹ̀ ó sọ òní jí ó bì wò torí pé kí ni oríire ayé àtọ̀run rẹ̀ nù tí ó là ó la fi pẹ́ lórí kí ni tí ń tún gbàgbọ́ yìí afa wa tẹ̀síwájú ó ní thumma ma'rifatu ma yuslihu bihi fardu ayni ẹni tó bàlágà ọ gbọ́dọ̀ mọ n tá a fi tún tọ́jọ́ yẹn léyìn lórí ṣe bí kíni ó káàkáà mi sọ̀la àwọn òfin tó dé yìí àsìkò tó wọlé sí tó bá ti wọlé kí lọ́ọ̀ràn yẹn lé ọ lórí ọ gbọ́dọ̀ mara òun ló bí àwọn òfin tá a kà lórí nǹkan oṣù obìnrin ẹ̀jẹ̀ àwọ̀dá tó bá bímọ kí lòfin tó dé la fi ṣe àlàyé lọ rẹpẹtẹ lórí ẹ̀ torí pé kí obìnrin tí ò bá mọ eléyìí kò lẹ́sìn. ọkùnrin tó bá ń táwọn obìnrin bẹ́ẹ̀ bá wà lábẹ́ wọn ó dáràn tó bá jọ kọ́ni tó bá jẹ́ òbí ó gbọ́dọ̀ bójútó ó gbọ́dọ̀ fi kún àwọn obìnrin. asọ̀pọ̀ obìnrin pín sí mẹ́ta lórí ilé alákọ̀ọ́bẹ̀ ẹni tó ti jẹ́ pé ọmọ àwọn àlejò rẹ̀ ẹ̀sùn tí ma wá fún àti kíni aláwọ̀ ọ̀dà èjú mẹ́ta yẹn náà ló fi jẹ́ ipe obìnrin ní òun rọbí lọ́wọ́ nǹkan jáde láàrọ̀ ṣé kò wọ́n ó kírun àbí kò wọ́n má kírun kí ni ìbéèrè tàbí ṣé nǹkan oṣù ní í ṣe ṣé nǹkan oṣù ní í ṣe là ṣẹ́jẹ̀ ọmọ bíbí ni rárá orí pé kí ni kò bímọ ṣáwọ̀ ọ̀dà là yóò tọ́jú ara yóò máa kírun báyìí kò gbọ́dọ̀ fi wọn lẹ̀ torí pé kíni ètí máa ń kọ́ di pé kọ́mọ́ kí n kò tí ì ṣe kíni kò sí ètò ṣẹlẹ̀ sílẹ̀. ẹni tí tọ̀lé bá dúró lára rẹ̀ ìtẹ̀dúró ìkà máa wà sí ọ̀sán pé torí pé ìtẹ̀dúró lára òun ò ní kírun bó ṣe wá yọmọ owó ṣùgbọ́n yóò ṣe kíni yọmọ kí ọmọ yóò tọ́jú ara yẹ yọmọ kí ọmọ is the pampers ni ó de ni ó de pampers. missionary obìnrin yóò de tí nǹkan bá jáde lára rẹ yóò di ọmọ yóò ṣe yóò mú un gba ìwọ̀n gan ni ó jẹ́ kí gbogbo ẹ ọrọ̀ aláàkọ ọkọ yìí náà ọmọ yẹn fún bí ọjọ́ mẹ́ta ti dín rọ̀bì kíní ti ń jáde díẹ̀ díẹ̀ lára rẹ̀ báyìí ó fi òun lẹ̀ gbọ́ wá gbó fi wọ́n ní a ah, ọ ah, ah, gbọ́dọ̀ fi òun lẹ̀ ọmọ ẹ̀yìn ọ̀gá ní ọjà kan náà ọgbọ́n lè dèsè nírọ̀rùn ọba ṣe ọba ṣe tábà ibi tí ń tí ń kírun lọ́wọ́ lọ́mọ ti jáde. النبي صلى الله عليه وسلم كان إذا حزن أو شيء صلى tí òjíṣẹ́ lásán sábà ti nǹkan kan máa ti ń dà láà kí ni máa ṣe ìhun ni máa mú wa. Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah rahmatan wasa tí masáyìí bá dùn jù ẹ ah, ah, ah, wọ́n mú ọ̀rọ̀ wá bóòlù wọn ó sì yanjú eléyìí kí ni ó sì ẹdẹ rà Allahu Akbar kótó kí mú tán àlàyé ń wà rẹpẹtẹ ẹnitọba fẹ ma bala yìí ẹ ṣe máa wá kọka jùmọjùmọ fata wa yìí mú tẹbi àfahimọlọrọ tọwa sí ọ a pé àwọn èyí ẹyí eléyìí gba wáyé kò gba wáyé ọba adéda ó ṣí tà fún ọsà máa wá fún látara pé kẹ́ni látara yìí ó juwọ́ jùsẹ̀ kọ́ ba adéda lórí gbogbo kan téèyàn bá ti juwọ́ jù sẹ́bẹ̀ ọba adẹ́dà ó kọ̀ntrólù tó dá wípé kó máa sin òun náà. sílọ̀ kò lè rọ juwọ́ jù sẹ́fù kọ́ba adẹ́dà ọba ọbẹ̀ abùkátà òfin rẹ̀ là á kọ́kọ́ kí ni tó sọ. a lórí ìlú oríṣiríṣi náà ló lè ṣẹlẹ̀ síyàn lórí o torí pé kí ni kò sí ní tí ó lè máa ṣe tán láyé bí irun kíkí ṣebí sùjádà kan ṣoṣo ni wọ́n ní kó ṣe tó kọ̀ àìmọye táwọn ó ṣe lórí o nítorí náà yín dúró di ẹ̀dá lórí pẹ̀lú wáṣíwáṣá pẹ̀lú oríṣiríṣi kọ́mọ̀ṣe ṣe pẹ̀lú rẹ̀wẹ̀sì kò lóògùn dìde pa lójúṣe náà sọ àṣìlá tára máa ń ṣe ọba kan ọba ṣèjì wọn disturb ara rẹ wá omi fún símú lẹ́ẹ̀mẹ́ta kó fi sí jáde ó nítorí pé ibi táṣítáṣí bíi ọ̀gẹ́gẹ́rẹ́ mú bí làṣetáni máa ń sùn sí láti ní access sọpọlọ láti wíkì rẹ tó o bá ti fa omi sí fàjáde fa fàjáde omi yóò lè dàgbà wọ́ọ̀rì yóò nílẹ̀ ṣáṣá ọ̀ àti tó máa ti ń súnmọ́ rẹ̀ yóò tún máa bọ̀ tó bá ti di tóun ti ń kírun báyìí yóò fi ọlẹ̀ ara rẹ̀ ó wà á wà active kò lóògùn àfi ń tọ́lọ̀ ńlá Muhammad sallallahu alayhi wa sallam láfi pẹ́ lórí àwọn oríkèéríkèé kí ni ó tún ṣe aṣàlàyé nílẹ̀ wọ́n ṣíyá àtàwẹ̀. kí ni tí wọ́n fẹ́ fún wa lórí àwọ̀ òní wípé kí wọ́n tì wá dé lẹ́bù èsà ògóńgó lẹ́bù lẹ́bù tẹ́yìn ọmọ ṣe bí ìgbà tí ń rí ọba adẹ́dà bó o tiẹ̀ ọmọ ọba adẹ́dà ń wò ni òfin ní jẹ́ kéèyàn jí oúnjẹ jẹ kéèyàn jí nǹkan yóò máa páyà ọba adéda ọba adéda nìkan ní ti ń gbà wò wọ́n fẹ́ kí eléyìí kó reflect nínú gbogbo ìgbésí ayé wa náà nínú gbogbo ntàn bá ti ó fi jẹ́ pé àwẹ̀ ọ̀tán síbẹ̀ ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́kọ́ wà ní a sọ̀rọ̀ lórí hajj kílẹ̀kùn tí wọ́n fẹ́ kọ́ akọ́ látara hajj aka kò tóbi mẹ́wàá tawhid ìṣọ́ àsìkò ìnára ìnáwó ìjuwọ́júsẹ̀ fọba adẹ́dà ìkọ́ ẹ̀kọ́ látara àwọn ọmọlàkejì kò sí àkójọpọ̀ kan láyé torí bí àkójọpọ̀ ajì àfi gbangba ajọ́ gbẹ́jà alikiyama gbogbo ntá àbàjẹ kàṣí láti tọba adẹ́dà ẹni tó pè pé ìjọ náà lọ́wọ́ torí tọba adẹ́dà ló fà pé torí pópè torí tọba adẹ́dà kò síbi tí ó ní àlùbáríkà níbi àkójọ bí ibi tiẹ̀ láyé kò dẹ̀ ní sẹ́ni kò sẹ́tẹ̀ tí wọ́n lè dá sí káwọn èèyàn dìde kí wọn máa ṣe kankana níbi kanna nígbà kanna tí ò dẹ̀sẹ̀ tí ń rẹguléètì wọn àyàfi pé ìgbàgbọ́ ọba adẹ́dà ń wo àwọn hajj gbogbo ele ẹ̀kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ máa internalize ní gbogbo ìgbà ní gbogbo tí máa ń ṣe kèsì pé nǹkan ṣe láṣẹ láṣẹ láṣẹ láṣẹ. kìsì pé wọ́n jẹ́ nípa pé wọ́n á kírun rárá ọmọ yìí pé ntọ́ lè yí o. kí ló jíṣẹ́ náà láti láti ó ní ẹni tó bá kí rákà méjìlá lóòjọ́ ní náfìlà kí ló sọ ó ní wọ́n kọ́ ààfin nínú ọgbà àlìjáná wọ́n kọ́lé fún nínú ọgbà àlìjáná káà méjìlá ọmọ yẹn ọjọ́ tó ti ń sèfù láti fi kọ́lé tó rí kọ́ but nírọ̀rùn kọ múra káàdá méjìlá wá lóòjọ́ kí wọn kọ́lé fún kìí ṣe láyé nínú ọgbà àlìjánà ibi tá a dé bá sọ pé tí àwọn ẹni rí àkọ́kọ́ tí wọ́n máa ń lé ní wọn ò ní jẹ́ kí kankan kó disturb àwọn lórí rẹ̀ tọba adẹ́dàá bá fi ṣàwọn ṣe léyìn fún ayé wọn làwọn afáàfin sọ pé tí n bá ń ṣe eré ìwọ kọ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n bá rẹ̀ dà méjìlá mi ti pé lómi o mo dẹ̀ nígbàgbọ́ sí pé ọkọ̀ fún mi láì lè dà síta yìí lọ wá lọ wá nílé kọ́ fún mi kọ́ta yìí náà fún mi má jẹ́ ọpẹ́ má jẹ́ ojú ọmọ àyà wọ́n sọ fún mi wọ́n lójijì lásán àṣẹ làm pé ẹnikẹ́ni tó bá kásùbà tó wá jókòó mọ́sáàsì ó wá yẹn náà ó ń ṣe àwọn àkàrò hàtà tẹ́tìlẹ̀ ẹ̀ṣẹ̀ tóòrùn fi yọ ó wá múra káà méjì wá òjíṣẹ́ náà sàlám yóò gbà láàdà hajj àti umra tó pé tó pé tó pé wọ́n sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta láti fi rinlẹ̀ sí ọwọ́ a máa ń ṣe ọwọ́ a ní ìwọ̀ba adẹ́dà ìwọ̀ tó fún mo ti ṣe tèmi mo mọ̀ pé ládàá jù jù mo fẹ́ rí àìmọ̀lẹ̀ kí kí n tẹ̀ rí káàbà ṣojú báyìí wọ́n ló lè ṣe kò mọ̀ bó ṣe jẹ́ tí a fi tó títì tí a fi tó kà ọlọ́ àjùlọ ń gbòde kí ló fọn man ọlọ́run wà bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ntọ́ṣẹlẹ̀ ah, ah, ah, ntọ́ṣẹlẹ̀ ntọ́ṣẹlẹ̀ ntọ́ṣẹlẹ̀ ìgbàgbọ́ nínú ọba adẹ́dà agbára ò lè ṣe àfi kíni àfi kí gbàgbọ́ wọn nílẹ̀ tí gbàgbọ́ bá ti rinlẹ̀ tí sẹ ọwọ́ wa náà jẹ́rìí rẹ̀ kí ló bá dẹ́ra sí innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun mùsùlùmí ò gbójúlé agbára rí nínú gbogbo òṣèṣì wọn kí ni mùsùlùmí gbójúlé Allah òfìyà ipe sheikh islam thani Ibn Qayyim Jawziya oní tí dààmú rẹ bá pọ̀ ọ mà bó ṣe bọ́ nù ẹ̀ gbólóhùn tí kò máa rán máa nù gbogbo ìgbà ó ní kíni la hawla wala quwwata illa billahi al-ali máa ṣe rẹpẹtẹ ọlọ́run ó ṣe òkè yóò sọ ìdààmú rẹ yẹn yóò bọ̀ ọmú kó ń bẹ kí ni túmọ̀ rẹ̀ kò sí akitiyan kan fẹ́dà kò sí agbára kan tó lè jẹ́ kí ó rí nǹkan mú lọ́dọ̀ ọlọ́run ọba tàbí kó fi tí ọ̀fẹ́ kó lè dànù láburú níròkúrò ní àìdúró déédéé lábìlọ́ọ̀ àfi pẹ̀lú pàdé dà Allah subhanahu wa ta'ala ẹ̀rẹ̀ àlì ọba tó lékè ọ̀la lórí àlẹ́ arashi ọlọ́run ọba tó gbọ̀ngbọ̀n tó bàbà gbogbo ògbà eléyìí yóò máa rin ilẹ̀ nínú ọkàn mùsùlùmí ní gbogbo ògbà tí ọba ti ṣe ní yóò dìdàkudà tó bá ti dìdàkudà ntí àwọn tí ọ̀yẹ́ kọ́ máa fi tí wọ́n ṣàríkọ́ṣe yóò máa fi ṣàríkọ́ṣe tí n bá ń tí ń fi tí wọ́n ṣàríkọ́ṣe yóò máa jìnnà sójú ọ̀nà ọba adẹ́dà tí n bá ń tí ń jìnnà ẹ̀mí rẹ̀ yóò máa lọlẹ̀ tí n bá ń tí ń lọlẹ̀ ìṣesí yóò máa kẹ̀rẹ̀ tí n bá ń tí ń kẹ̀rẹ̀ kò ní tán re kọ́lọ̀njá tán pàtàkì ní gbogbo ìgbà ìmáàmù ní òun ọ̀fẹ́ kí aṣíka sífọ́tù sọ́lá nínú masjid sọ́yìn wọlé kílọ̀ fàtó sọ bẹ́ẹ̀ àti kà nígbà kan kó di pé wọ́n máa ń ṣe translation rẹ̀ ní nineteen eighty eight akala tókè délẹ̀ nínú masjid masjid wo jamaat islamiyah ni sọlọ mo rántí pé bàtà kàtó ọ̀kan nínú àwọn ọmọ àyà ni àṣek wọ́nyìn náà tọ́ba pọ́sibú kó jíṣẹ́ lásán àṣìlá kó wọn kí wọn lẹ́gbẹ̀rẹ̀ báyìí wọn pẹ̀lú confidence yaba ni kó lójú rẹ̀ tó wọn sọ pé ní o sì fẹ́ sọ̀rọ̀ àṣìlá wọ́n dẹ̀ ní wọ́n lè kú bẹ́ẹ̀. gbàtọ́lọ́wọ́n wa kádàrà ní nǹkan bí ọdún márùn-ún lẹ́yìn rẹ̀ tí translation wa jáde wọ́n bẹ̀rẹ̀ sí ṣe foto start rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí pín ká ẹ̀ka ẹ̀ lọ béèrè lọ́dọ̀ àwọn àbá. ọmọ rẹ̀ rí tọ́ba fẹ́ ṣe báyìí kò ṣiṣẹ́ pẹ̀lẹ́ rí báyìí ntí ó bìíní torí pé òjíṣẹ́ lásìlá àlàsílà ó ní bí irun bá ṣe jọ tòun sí ni ó sì ní ládàá sí ọlẹ́nu bí kí o ìdá kan nínú mẹ́wàá ládàá ni ó gbà ẹlòmíì ó gbà dá kan nínú mẹ́sàn-án ẹlòmíì ọgbà dákan nínú mẹ́jọ ẹlòmíì dákan nínú méje ẹlòmíì dákan nínú mẹ́fà ẹlòmíì dákan nínú márùn ẹlòmíì dákan nínú mẹ́rin ẹlòmíì dákan nínú mẹ́ta ẹlòmíì ìdajì dáadáa ló gbà torí pé kí ni irun rẹ̀ òjọ tòjíṣẹ́ lásán àṣìlám tó torí kí ló sọ wọ́n ní sọ́ọ̀lù kọ́mọ̀rọ̀ ètò wọn ni ẹ kí n bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kí ìmáàmù ni òun ọ̀fẹ́ kàkà but a sọ pé báńsẹ̀ ń tẹ̀ síwájú lórí tíra yìí. kìtàbù àkùtà àwọn nǹkan tó lè bíṣẹ́ téèyàn gbọ́dọ̀ mójútó a gbọ́dọ̀ mójútó lẹ́yìn gbàtà tírìtì táwà àwọn nǹkan tá níbi ìsọ̀rọ̀ sí ìṣesí ìròrí tó lè kó bẹ́ẹ̀dà àníká yẹn jù rẹ̀ tàbá yẹn jù wọ̀nyí tán á yẹn jù ọ̀rọ̀ á ràn jù ọ̀rọ̀ ogún á ràn jù ọ̀rọ̀ kátàkárà àti yẹn jù ọ̀rọ̀ ìgbéyàwó sọ àti yẹn jù ẹ̀ ìgbéyàwó àyànjú ọ̀rọ̀ àyànjú ọ̀rọ̀ bó la ṣe kọ́ ní kọrẹ nílẹ̀ pé ah, ah, ah, wọ́n fẹ́ di pé ọkọ àtaya wọn bọ́ra yé ma àjọṣepọ̀ wọn fẹ́ mọ bí ewu. ntọ́ bẹ́tà fún wọn jù kò ní kí wọ́n pínyà bó ni wọ́n ṣe pínyà. kò sí tí ẹ̀sìn wa ò dá sí. ma faratna fil kitab min shay'in ààfin kankan lẹ̀ nínú tírà tí ọba adẹ́dà fi mọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam láì dá sí láì sí àlàyé rẹ̀ yékéyéké. wọ́n ní wọn mú mìtáàlì kan wá bá wọn ilà jìnnà kabil haq wà á sin tafsir a mú òdodo rẹ̀ wá kì í ṣe pé òdodo rẹ̀ nìkan afọ yékéyéké ní ètò dáadáa nínú àgbáyé àti afọ yékéyéké. àní yẹn ju gbogbo eléyìí kí ni àjò ṣe ń bọ̀ ní ibi tó dé ni. torí request wa wípé ìbéèrè pọ̀ lẹ́yìn tá a jẹ́ káwọn ó béèrè ìjókòó tó kọjá lọ ká jẹ́ káwọn yẹn ju eléyìí ká tó tẹ̀síwájú gbogbo ìbéèrè tó bá wa kó bá dẹ́dà ó fún wa ní àlàyé lórí rẹ̀ tá a fi súnmọ́ tá a fi sóríire táyé àti ti gbangba ọjọ́ ọ̀gbìn dàlkíá yàrá kàdíjà má dà ń جزاكم الله خيرا وأنت في جزاكم الله يتبع جزاء نعم حياكم الله يا شيخ قالوا لك عليك ولو يا رسول نعم à ń ṣe ìgbìyànjú kékeré kan sá bí halkọ ibi ó ṣe ń lọ so à ń gbìyànjú pé kí àwọn èèyàn lè máa gbọ́ live across the globe. ní gbogbo ayé. yes sir. so. ẹ fẹ́ bọ́ síta ẹ fẹ́ globalize. a ti test link yẹn láàárọ̀ yìí ṣùgbọ́n a realize ó pé ó dàbẹ̀ ń pé echo wà ní mọ́sálásí díẹ̀ so ó affect quality audio yẹn inshala àmàṣẹ ní àmàṣẹ lórí ẹ. Ọlọ́run fún àṣẹ kọ́nà wa jẹ́ pé kó jẹ́ pé torí tiẹ̀ nìkan là ń fi ń ṣe. àmín. kó bá jẹ́ abàgbé ó lérè. àmín. kó má dàlú àláyà. àmín. naam ohun tó jẹ́ kí n mention ẹ̀ sà òun ni ó pé um, ó máa fún àwọn èèyàn ní access láti lè béèrè question from anywhere real time yes at real time so débi wípé àwọn questions wọn náà a lè máa gbà bí a ṣe ń ṣe the question time yìí you náà. Know in fact àwọn kan ti send question already yes so then um, látọ̀dọ̀ àwọn sisters ká kọ ìbéèrè wa ránṣẹ́ a ní ká sọ ni so that uh, a lè padà máa share link yẹn everybody a lè share. now ntí wọ́n sọ fún wa ni wípé àwọn fẹ́ kí ìjókòó yìí kó má má ní masjid nìkan kó má di ìjókòó àdáni kan jẹ́ ẹ̀ka mú Abdulaziz Foundation nìkan ni wọ́n ti ń gbọ́ kọjá tí wọ́n ń gbọ́ ní gbogbo àgbáyé so yóò wà láàyè gbàtọ́ bá dẹ̀ ti wà láàyè kìí ṣe àwa tá a jókòó bí nìkan ní ìbéèrè ọmọ wa látọ̀dọ̀ wa yóò máa wá láti ta níbikíbi tí ọ̀rọ̀ yìí bá dé and uh, I want ń test ẹ̀ eco wà ní masjid eco dẹ̀ wà ní engine tí wọ́n ń lò àwọn yìí ń ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n kàn ní ká fún agbọ́n wípé táwọn béèrè bá ń jáde tí kọ́mọ́dà bí ìgbà tó jẹ́ pé níbo ah, ni béèrè ń wá o rárá ah, lórí ti mẹ́rẹ̀ẹ̀rin ayé ni ti máa wá kọba adẹ́dọ̀ fi sábàbí oríire fún aláyé bí àti gbangbajọ́ bíndẹ̀ alkiam gbogbo ń tàṣọ ń tàrò àti tàṣe kọba adẹ́dọ̀ ó ó ṣe kòǹgẹ́ tó fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kọ́ wa fi sábàbí oríire fún aláyé àti ní gbangbajọ́ bíndẹ̀ alkiam náà. jazakumullahu khairan sọ. ṣé wò ní ilé ilé ṣe ṣe à ń gbọ́ wa báyìí. naam ok okay so àwọn tàbá ní ìbéèrè bí aka náwó látọ̀dọ̀ àwọn sisters kí wọ́n fi ìbéèrè wọn ránṣẹ́ kí wọ́n kọ́ kí wọ́n fi ránṣẹ́ so àwọn tàbá ní ìbéèrè láàrin àwọn ọkùnrin ká náwó sókè. for clarity inshallah kẹrẹ ìbéèrè tí wọn bá mú wa màá rí pt ẹ ká tó fèsì. inshallah jazakumullah khair number one two three four five six seven eight nine ten. ten wọ́n ní ká pè wá ṣàkíyèsí um, ohun tí a sọ ní ọ̀sẹ̀ tó kọjá nípa àwọn ọmọ tí wọ́n ń ju nǹkan látòkè so wọ́n ní wọ́n tún ti bẹ̀rẹ̀ so ká kíyèsí wọn now. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. asalaamu alaykum wa rahmatulahi. asalaamu alaykum ìyàwó tó béèrè lọ́wọ́ ọkọ wípé kó òun ní Quran òun lòun fẹ́ ní mahar ìgbà tí reality yẹn wá ṣẹlẹ̀ ọkàn ń wò pé ìwọ yẹn fẹ́ tóbi jù pé ìwọ yẹn ó tóbi jù látara àkókò ẹ̀ bóyá jíjẹ mímu pé tó lè fún ní nǹkan míì nírọ̀pò nǹkan tí ọmọbìnrin yẹn béèrè. ìbéèrè ni wípé ìgbà tí ọmọ àyà fẹ́ fẹ́ ọmọ àyà lóbìnrin ntí ọmọ àyà lóbìnrin fẹ́ fẹ́ ó ní wípé kó kọ̀hún ní Quran ó rí i pé ó ní ó ní eh, ó ní lọ́wọ́ ó tó ṣe láti kọ̀hún ní Quran kọ́kọ̀hún ní Quran òun lòun fẹ́ fi ṣe mahara ọmọ ìyá wa rí i pé ah, ìwọ ni tí ìwà jíjẹ mímu kò fẹ́ kó kò ní fẹ́ kò ní jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn. kí ni kó ṣe. fatuwaatu takuwaatu jíjẹ mímu ò yẹ kó kọ di wípé kéèyàn kọ́ ara ilé lẹ́sìn pàápàá jùlọ kíra ọlọ́pàá gbogbo àyè tó yẹ kéèyàn ní kò jẹ́ kí jíjẹ mímu kó di lọ́wọ́ torí tí ọba adẹ́dà tó pa wá láṣẹ ní wípé kú àǹfọ́sẹ́kùn wà nínú náà ká wá ìṣọ́ tó nípa orí ara wa àtàwọn aráalé wa kúrò ní orí iná tá a fi ń wọná nínú tí ò ní jẹ́ kéèyàn wọná ò ní kéèyàn mọ Kùránì kà kó dẹ̀ máa kà tóun bá ti lè ka Kùránì lóòjọ́ at least bí ṣe wípé ìyàwó rẹ̀ ó gborí ilé lẹ́sẹ̀ wọ́n máa sìn rínrìn pẹ̀lú rẹ̀ yóò dẹ̀ máa kọ bẹ́ẹ̀ kọ́ wá táyì ìbá ṣe thirty minutes lóòjọ́ ọ pàtàkì ṣùgbọ́n tó ń bá wọn pé ìwọ̀ yìí wúwo fóun jù eléyìí responsibility òun ni kò yéé ṣe dandan kó tún wá jẹ́ tí yóò jẹ́ tí ó ti bọ̀ abẹ́ sàdáàkì wọ́n lè negotiate wọ́n lè negotiate dáadáa but mi máa bá ara lé sọ̀rọ̀ lórí Quran àti ma ọ̀ràn yẹn ọkọ ni ní gbogbo gbà àyà báyìí tó túmọ̀ sí mi àlàyé báyìí nǹkan báyìí lórí ẹsẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa lọ lé ní gbogbo gbà ìdánilẹ́kọ̀ọ́ sílẹ̀ ọ gbọ́dọ̀ máa yí ká orí Quran sunna àti ìṣesí àwọn ẹni tó kọjá lọ látara bẹ́ẹ̀ ó ní ìmọ́lẹ̀ òfin ní kúrò nínú ilé yẹn ní òní sọlé yẹn dùn torí tí ìpèpè ò bá ti máa lọ nínú ilé àṣetáni ọ̀ra ìbẹ̀ táṣetáni bá ti ráyè ìbẹ̀ wàhálà ọ̀sán ọba adẹ́dàkọ́ bá lé àṣẹ àtàní nínú ilé ẹ̀kọ́ kan wà bàárà yìí ó yọ ọkọ̀ tí ò ra yìí oúnjẹ jáde yóò dé lálẹ́ tí ó mú àgbà ìgbé ló ti gba àpá àti tí ó bá gbà àpá àkókò obìnrin. asinjẹ tí ó bá gbà àpá àkókò obìnrin tí ẹ bá ṣe obìnrin kan má dáyàwó rẹ̀ pọ̀. yàtọ̀ sí pé kọ́mọ̀ dá ìyàwó rẹ̀ kọ́ nìkan kọ́ kó jẹ́ mi wọra ilẹ̀ hijab torí ewu ń bẹ níbi pé kéèyàn kó kéèyàn jókòó pẹ̀lú àwọn obìnrin olóbìnrin láti máa kọ́ lẹ́kọ̀ọ́ tó ń bá ń wò láti pé òun ṣọ̀rọ̀ òun àwọn tó ń kọ́ńkọ́n ewu yẹn pọ̀ toríṣiríṣi ìṣẹ̀lẹ̀ rẹ̀ làwọn afáàfin ti di àwọn ṣubú tìyẹn rẹ̀ kó má dà wọ́n kó dẹ̀ jẹ́ ní wàrà ilẹ̀ ìjà tó dájú. jazakallahu khairan. ọlọ́run máa jẹ́ ká máa rí dé bá. now uh, question tèmi ni pé ní bí a bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn mo try láti travel lọ sí Òṣogbo mo try láti. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Now, àwọn iṣẹ́ yín ìbéèrè wọn ni wípé a rí ọmọ ìyá lóbìnrin òun ó parí yunifásitì ṣùgbọ́n ó lò ní cob eyín ṣe kéṣe iṣu nítorí ti dáa jù náà ni pé kóbìnrin lò ní cob láti fi kóra rẹ̀ ro ẹ̀rí wà pé àwọn ẹni tí wọ́n kọjá lọ wọ́n lò rò pé ojú ni kọ́kọ́rọ́ ọ̀nù tí ojú ò bá rí ọkàn ò ní gbé fúkẹ́ ṣùgbọ́n ntọ́jọ́ ràn àyàn fóbìnrin ò ní wípé wọ́kọ́rọ̀nà fíìbù yóò ti kùnà ẹjọ́ kò ní ilé tí ó bá wá jáde kó lo aṣọ tó pé àlè lè júwe ibì kankan lára rẹ̀ kí bó ṣe rí nìyí kọ́ máa wọ aṣọ tó kún tí ó máa ṣó ṣèpò ara rẹ̀ ibi tí ó wà pàmò wípé kí ó lè ó wà pàmò síbò fún òní ọwọ́ àtọ́jú ṣùgbọ́n torí ẹ̀ṣọ́ lójú kìí ṣe òun but ẹsẹ̀ rẹ̀ ìhòòhò lẹ́sẹ̀ kó bo ẹsẹ̀ ọ̀ràn yẹn ni tọ́ba bojú ní tó dáa jù nìyẹn olólọ́lá jù sunna mustahab olójú bíbò èyí wọn ni tó fẹ́ sẹ̀ nílẹ̀ jù lọ́dọ̀ àwọn afa afa wa ni ọmọ oṣù mẹ́fà gan wọ́n ti wá ń bo lójú ọwọ́ ni òun ṣẹ́ẹ̀rì wà fún a mi gbọ́ rí nínú ìṣesí àwọn ẹni tó kọjá lọ yìí pé wọ́n mú oṣù mẹ́fà wọ́n mọ̀ bójú fún un torí yóò mú harajù ìyẹn ni pé yóò mú ìnira wá ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tá a fẹ́ ṣe fọmọ yìí kò ní rọrùn but but but ọmọ oṣù mẹ́fà tàbí ọmọ kékeré tí ò ti bàlágà ìmọ̀ kọ́dí pé kí ajínẹ́bì ẹni tí ì ṣe ẹni tó súnmọ́ tó lè jẹ́ maharam fóbìnrin kí wọ́n máa máa jẹ́ kó ní access ọ̀ràn yẹn ní fóbì pàápàá jùlọ ní àwùjọ tí nǹkan ti bàjẹ́ yìí ẹ ká fún alákòjú ọmọ kékeré kò tí ì jọ ọmọ ọdún méjì mẹ́ta mẹ́ta àáfàá tí ń kọ́ àwọn ọmọ ní kéwú ló gbé ọmọ yìí dẹ́sẹ̀ ọmọ yìí wá ń pariwo wọ́n sùn wọ́n wá wò pé kí ló lè fà wọ́n wá gba ọmọ lọ́wọ́ rẹ̀ gbogbo ara àáfàá ló tutù ń fi ara rin ara ọmọ kékeré yẹn. pé àṣetán ó ti da ìṣesí àwọn èèyàn rúdé lẹ́nu ló fi jẹ́ pé nínú ṣẹ̀rẹ́ à ọmọkùnrin gan tó bá ní futures obìnrin tó wọn ì fẹ́ kó dá wà pẹ̀lú ọkùnrin wọ́n ní arúmọ̀ ọmọkùnrin tó ní futures ọkùnrin wọn ì fẹ́ kó dá wà pẹ̀lú torí wípé kí ni ìròrí burúkú tó lè máa ṣẹlẹ̀ sáwọn ẹlòmíì torí wípé kí ni wọn ò ní control lórí àṣetán ni wọn pé ọmọ oṣù mẹ́fà káwá máa bò lójú ah, mò ń ṣe ń gbọ́ ní màá bọ̀ ṣèwádìí lọ́dọ̀ àwọn afa eh, kọ́lá wọn ṣọ́ àdọ̀tí tí ń bọ̀ lọ. Náà ọlọ́run sálàmù. ọjẹ gómìnà ṣé wọ́n ní question kan ṣé question kan ok ọjọ́ lórí ìlú na. nàìjíríà ta wà yìí nílùú yìí tó a rí àwọn ẹlẹ́sìn tó pọ̀ díẹ̀ àwa mùsùlùmí àtàwọn tètè rí bí àwọn nàṣọ́ra àti àwọn abọ́gibọ̀pẹ̀. Bene, bene, bene, bene, bene, bene, bene. Bene, bene. bene. Bene, bene. mùsùlùmí tó bá pe kèfèrí lẹ́lẹ́sìn àbáláyé kó ṣe tàúbà àjẹ́bẹ̀ ó lè kúrò ṣàádà rẹ̀ látara bẹ́ẹ̀ torí wípé kí ni ẹ̀sìn àbáláyé Islam ń jẹ́ ẹ̀sìn àbáláyé látara pé kí ni ta lọ́lọ́run ọba Allah subhanahu tó fi Islam nípìnlẹ̀ tani Adam sallallahu alaihi wa wọ́n ní èbí tó mi ní àjẹmí ẹ̀ fáìmà yẹ àti yẹn nà kù mí nìyí wúdá fọmà ní tẹ́bà àwùdá yẹ fọnà kọ́kọ́ alẹ́ yìí wọlé hùn yà sí. wọ́n ní fọmà ní tẹ́bà àwùdá yẹ wọlé ayé dínú wọlé ayé sùkọ́ tọ́ba adé dà bọ́ bá ṣe bá nàbí kan bá ṣe lọ ànábì mi gbé gbé gbé tó fi dóde òjíṣẹ́ náà sílá àṣà òjíṣẹ́ náà sílá àṣà sọ wípé àpèjúwe mi ó dàbí àpèjúwe ilé tá a máa bọ̀ ṣùgbọ́n tí ò parí. ẹ̀yàn wá rí ilé yìí wá ní bí lè ṣe dáa tó ìbá ní báyìí ìbá ní báyìí ìbá ní báyìí tó ń tọ́ka sí píparí rẹ̀ ó ní èmi ní píparí ilé èmi mo parí ilé ló fi jẹ́ pé kò síbi kan nínú ẹ̀sìn tí ọba adẹ́dá ò dá sí ló fi jẹ́ pé nínú ìlú yìí ní táàmù wípé anything tí wọ́n bá sọ̀rọ̀ ẹlẹ́sìn wọn ní ẹ̀sìn tó ní àkọọ́lẹ̀ ẹ̀sìn wo ló lákọọ́lẹ̀ Islam àti krio tí Jews náà bá wà wọ́n sọ pé àti Jews torí wípé kí ni láyé òjíṣẹ́ lásìlá àlọ́sílà náà ó ń fún wọn ní àwọn ẹ̀tọ́ yìí láti ṣe kí ni láti fà wọ́n mára láti pè wọ́n padà tí mùsùlùmí kan bá wá táṣe táyà bá jẹun nínú ọpọlọ rẹ̀ ntí wọ́n ń ṣe pamọ́ àti ní ojú méjì ní àgàbàǹgẹ̀dẹ̀ ọwọ́ àfihàn pé káwọn kúkú gbé síta àṣìṣe kẹ́yìn kankan má bàa wọn sọ yìí pé ẹ̀sìn àbáláyé pẹ̀lú rẹ̀ pèsè ẹ̀sìn àbáláyé ẹ̀sìn tó yapa sí tọ́lọ́wọ́n ọba fi ráwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba ni. Now, now, now, now. Now, now, now. kọ́ dá wọn lóhùn pé kò sákọọ́lẹ̀ kó dá wọn lóhùn pé kò sákọọ́lẹ̀ àbí ẹ̀yin lọ́yà sákọọ́lẹ̀ wà kò sí. torí mọ́tàlá mọ́tàlá ọ̀kan nínú àwọn olórí níbi ìgbà tí wọ́n lọ bá yí pé àwọn náà fẹ́ máa lọ sí Jerusalem láti lọ́ọ́ máa ṣe báwọn mùsùlùmí ṣe ń lọ sí hajj kì í dẹ̀ ṣe kì í ṣe mùsùlùmí kí ló dá wọn lọ ó ní ẹ mú àkọọ́lẹ̀ wá nínú tírà yìí tó sọ pé kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ torí ìtàwọn mùsùlùmí a rí àkọọ́lẹ̀ tó sọ bẹ́ẹ̀ kódà Jerusalem tẹ́ ẹ̀ ń sọ ìgan ó ń bẹ nínú àkọọ́lẹ̀ wọn wípé kí wọ́n máa lọ ẹ mú tí wá ntẹ́ẹ̀dì ẹ lè sọ pé torí pé àwọn kan ń ṣe ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe tó fi dá wọn lọ́hùn kì í dẹ̀ ṣe mùsùlùmí. 我写刀吧，我写刀吧，我写刀吧，啊啊，我刀，那，别别别，那那那，那那那。 kìí ṣe kó ní ráìtì àti ìdìbò ẹni torí rẹ̀ pa pé tó dẹ̀ máa ń tó tọ́ ló dìbò torí pé kíni o ní òfin míì tí ọ wà lábẹ́ rẹ̀ àfi eléyìí gbogbo pátó kò tí ó fi dín aburú kù tí ó fi ran dáadáa lọ́wọ́ ó gbọ́dọ̀ ṣe la máa fi ń sọ wípé a gbọ́dọ̀ ṣe bí wọ́n ṣe ń ṣe a dẹ̀ gbọ́dọ̀ káwọ́rọ̀. المدرس أصول الفريق أصولي الفريد أسد النجد شيخ محمد صالح رحمه الله رحمه الله نعم نعم نعم àwọn ọmọ àyà ní US wọ́n lọ bá election ló fẹ́ ṣẹlẹ̀ yìí o ṣé mùsùlùmí ni ṣé Islam ni wọ́n fẹ́ operate ṣé mùsùlùmí ni ẹni tí wọ́n fẹ́ gbé jáde là kí ni ká ṣe ṣe a participate ó ní bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni kí mùsùlùmí participate níbi tẹ́ntẹ́n olórí kí wọ́n yẹn ni tí kí wọ́n lọ́wọ́ láti yẹn tí aburú rẹ̀ fún mùsùlùmí máa dínkù ẹni tí wọ́n rí dáadáa lára rẹ̀ torí wọn ò ní òfin míì tí wọ́n lò bẹ́ẹ̀ àfi bẹ́ẹ̀ àwọn méjèèjì yòókù náà ibi táwọn náà fi sí ẹni tí ó lè sọ fún wa wípé àdìbò mùsùlùmí ẹ má dìbò torí pé báyìí báyìí báyìí báyìí ẹnìkan tani ẹni tí ń pàṣẹ fún wa yìí pé abaroṣu ẹgbàá tàbá ṣe ẹsẹ tani sọtàn káfa kan wá rò wípé bóyá máìkì ń pa àwọn bí ọtí kọ́ wa sọ wípé ẹ má dìbò ẹ má ṣe kí ẹ má ṣe kò mọ lẹ́wọ̀ ara rẹ̀. Ben, Ben, Ben, hasbul maslaha tọba rí wípé látara bẹ́ẹ̀ táwọn mùsùlùmí dẹ̀ jókòó tí ń rí látara bẹ́ẹ̀ yóò mú dáadáa tó pọ̀ wá bá mùsùlùmí yóò dẹ̀ dín aburú kù. I want to feel that. sílẹ̀ náà náà kó ṣe kọ̀bìlì. ìmáàmù yẹn ọwọ́ arántí. tashawud ok kojoko kó ṣe kó tún sálámà sí kó wá mú sùjúdù sáwùwà ìdí tá a fi ní kó ṣe òun ni wípé torí opposition wa pé ọ̀ràn àyàn ni tẹ̀síwájú ẹlẹ́kejì nítorí ẹ̀ ti jọ́ràn àyàn yẹn kó mu wá ní ó replace rẹ̀ kó jókòó yẹn kó ṣe tẹ̀síwájú yẹn kó sálámà kó wá mú sùdúdú sáwùwà. Thank you. ìbéèrè tó wà ní pé ṣé ẹ lè jogun grandmother rẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tí àwọn tí ogun tọ́ sí tí wọ́n bá fi kú òun bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ló kù yóò jogun. now now màmá rẹ màmá yẹn ò dẹ̀ bímọ mi ah, tí ọba ti bá yóò jogun ẹ jọ <laughs> na na kọlẹri kọlẹri ìyẹn mọ́lìdì nàbí kílẹ̀rì rẹ̀ nínú Islam kọlẹri ẹ̀rí kan ṣoṣo tó ní ọ̀ya pàṣẹ bí wọ́n ṣe ń ṣe kílẹ̀rì wọ́n bí èèyàn wọ́n dẹ̀ ránṣẹ́ ríran tí wọ́n ràn yẹn òun ni ó bí májẹ̀mú tuntun fẹ́ dà ní gbogbo ìgbà nínú òrí èèyàn sí èèyàn nínú sọ̀rọ̀ sí èèyàn a gbọ́dọ̀ jẹ́ wípé kéyìí máa lapa nínú ìṣesí wa kí ìròrí wa jọ tó gbé wa kí sọ̀rọ̀ sí wa jọ tó gbé wa kí ìṣesí wa jọ tó gbé wa ní gbogbo ìgbà ní gbogbo ibi àti ní gbogbo àti gbogbo kò kí tá a bá bá wa bá wa eléyìí ìrántí wípé wọ́n bí ẹnìkan tí wọ́n rán sí wa láti wá tàmọ́lẹ̀ sí gbèsè ayé wa so kìí ṣèjọ kan kìí ṣe ìgbà kan gbogbo ọjọ́ ni gbogbo ìgbà gbogbo obìnrin ibi tó wà yìí tó fi pẹ́kú tó wálé só lè ṣe ṣìnà ń bẹ̀ àbí aburú ṣíṣe ṣìnà ṣé kò lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ ṣé ṣìnà ṣé àgbáláyè àgbáláyè kò sí kọ́ndíṣàn kan tá a fi gba ṣìnà láyè kó sì ìyàwó mi lọ bẹ́tà tí ì bá ṣe pé ìyàwó rẹ̀ lè bá níbi tó bá wà ara ń béèrè bí oúnjẹ ni kò dẹ̀ ní tí ń jẹjẹ jù náà lọ ntí màá advice ìyàwó báyìí ni wípé kó máa wá time tí yóò fi lè yóò máa yóò máa lọ bí ọkọ rẹ̀ tàbí kọ́ lọ kóbá ṣùgbọ́n yí pé ṣó lẹ́tọ̀ọ́ àbí ò lẹ́tọ̀ọ́ ó lẹ́tọ̀ọ́ yìí ṣe àwọn kan ṣoṣo lọ́lọ́run tó fẹ́. onífàkùn máa tọ́ ọmọ ẹlẹ́kùn mi nàìjíríà sá tí máa rí pé òun ò lè mú eléyìí wá ara dẹ̀ ti ń béèrè tó fẹ́ ti lu ọgbà ọba adẹ́dà ó ṣe ìyàwó mi náà ní only solution tó wà fún tó bá ní kápá rẹ̀ tí ó bá ní kápá rẹ̀ kó lọ wá bí ó ṣe mú ìyàwó rẹ̀ wá sí ibi tó wà tàbí kó change iṣẹ́ lọ síbi tí ó ti lọ báyàwó but kò sí condition kan tí ọba adẹ́dá gbà sànà láàyè kóbìnrin mọ́dẹ̀ tó ní position pé òun fún ọmọkùnrin pàtó mọ́ ìpè òun kẹ̀rẹ̀ tí ó wá tí ọkọ lọ́ọ́ ọgbà ọba adẹ́dà. tí a bá ti pa mọ́ èèyàn lè kí. aburú tí bẹ́ẹ̀ ni pé tó bá di jọ́ pé jàre jẹ́ àmọ́ ọba ẹ̀dá ọmọ ìyà ìjẹ tó ń yàwó wípé kó fi ẹ̀mí sí kò dẹ̀ ní lè ṣe yọ́dẹ̀ máa jẹ̀yà ọlọ́wọ́ kọ́lọ́wọ́ yà ọ́ rárá wọ́n ti ń ṣègbìyànjú nísìn tọ́jà pé tí wọ́n bá fẹ́ jẹ́ síkúsẹ̀ kan abẹ́rẹ́ wà tí wọ́n fún wọn tí ó dẹ̀ kọ́lẹ́kọ́lẹ́ gbẹ̀jú yẹn ti tẹ̀síwájú gan tó pọ̀. Wàlúkùn asalaam. Téèyàn bá na na na. Down, down, down. wọ́n wá ọba adẹ́dà sọ ní pé ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ẹ fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa àti páyà lọ́wọ́ ẹ má fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ṣẹ̀ àti ìtakò òfin ọba adẹ́rẹ́ ẹni iṣẹ́ tí ó bá ti takò tí ọlọ́run ọba fi ló jíṣẹ́ lásìlá lọ́sàlá kí mùsùlùmí ọ yẹra fún gbogbo owó rẹ̀ bá ṣe pọ̀ sí torí kìí ṣe pípọ̀ rẹ̀ ní iṣu àlùbáríkà rẹ̀ ò ní iṣu kó dẹ̀ tó lálùbáríkà ó jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ tí ó tọ́ nínú òfin ọlọ́kọ̀ọ́ba ó ṣe fi mọ́jú ṣáláṣálá rẹ̀ sọ̀rọ̀. Dam, kó complain kó sọ irú èyàn tó yẹ kó jẹ́ complain. torí believe ẹ tí a bá ní kọ́lọ̀ kọ́ sọ̀rọ̀ wíríwírí ìfọ́. ṣé yóò ṣe nítorí pé company ti ràn wọ́n owó bíi tí company bá ràn lọ́tọ́ bá ti jẹ́ pé tẹ́sí rẹ̀ takò ó ṣàlàyé. No. Now, àwọn tí wọ́n ń pààkì mọ́tò síta kí wọ́n máa tẹ̀lé májẹ̀mú ìbánilẹ́nilẹ́pọ̀ lára májẹ̀mú wípé kéèyàn má pààkì mọ́tò síwájú e géètì nílé nílé nílé torí tẹ́nilé bá fẹ́ jáde ọ̀tàkùn májẹ̀mú ìbára ẹni lò torí tẹ́lifíà fẹ́ jáde àwọn tó fẹ́ gbé jáde ó lè jẹ́ nǹkan tó jẹ́ pé ó pàtàkì ó dẹ̀ ó dẹ̀ emergency tó yẹ pé pípàkì tí wọ́n pàkì síbẹ̀ yóò kọ́ díjí jáde rẹ̀ ó dẹ̀ lè fa aburú aburú tó yẹ pé tó bá ṣẹlẹ̀ ẹsẹ̀ yẹn ẹni tó pàkì síwájú lẹ́yìn yóò kó ètò pọ̀ bẹ́ẹ̀ nítorí náà eh, Islam fẹ́ kí a máa ro ti ọmọ làkejì mọ́ tiwa tá a bá fẹ́ park ká make sure wípé kò ní jẹ́ bí tí ó jẹ́ obstruction ìyẹn ìkọ́dí fún ọmọlàkejì láti lo ojú ọ̀nà kí ọba adẹ́dàá kó máa kó àmọ́ ṣe. wa alaikum salam wa rahmatullahi anata naam naam naam naam naam tiwi bed bed bed bed bed bed bed gbogbo nǹkan tó bá tó ti mọ́ṣáláṣí wọ́kfù endowment tó bá dẹ̀ dídé wọ́kfù máa èyí èlò fún personal use kódà àwọn àfa kan wọ́n sọ débi wípé kí kéèyàn bá lè kóra ró láti má máa charge àwọn fóònù nínú mọ́sí ọbẹ̀ ta torí necessity. necessity tó wà fún tó dẹ̀ yẹ pé wà jẹ́nẹ́ra kò dẹ̀ dín kankan kù nínú sáfíìsì tí iná yẹn ń ṣe fún masjid làwọn afa wọ́n wà wọ́n wà lenient lórí rẹ̀ ṣùgbọ́n nǹkan tó jẹ́ ti masjid work for èèyàn gbọ́dọ̀ gbọ́dọ̀ personal use. wọ́n ṣàlàyé wọ́n ṣàlàyé wọn ò mọ̀ tẹ́lẹ̀ ní wọ́n dẹ̀ ṣàlàyé wọn kí wọ́n fi mọ̀. na na na na na na na na. kó súnmọ́ bí tómi wà yẹn kó rọra ṣàánú kó kọ́ntínú rẹ̀. one hundred and ẹ yóò sùn náà ni yóò fa aṣọ wa ni wọ́n ti yóò sùn. àwọn àwọn àwọn gadgets yẹn ti máa wà fully charged lágbàá yọ. náà. kò sí náà. kọkọjá àlà kọkọjá àlà torí wípé rántí rántí mọ́ṣíṣíṣì wà fún gbàgádà conveniences ti masjid wà fún wa ó ní inú ilé inú ilé ọba adẹ́dà a máa ń ka kó a máa ń kírun bẹ́ẹ̀ ni a máa ń ka Quran bẹ́ẹ̀ a máa ń ṣe tasbih bẹ́ẹ̀ tó tó islam pakistan nata yi. bẹ́ẹ̀ kí ni wọ́n fi ń ṣe. sweet eh, sweet biscuit ọdẹ wọn pín ká láti symbolize pé ọmọ wa lágbájá ó fẹ́ ṣe marriage ní invitation àti information pé kẹ́ ẹ má pẹ́ pẹ́ pẹ́ ẹ̀ńtẹ́ ẹ̀ bá ń fún invitation àbí information mi ì má tó rógbó wọ́n dẹ̀ mọ̀ just something like that tí ọba ti tayọ báyìí kò sí tó burú bẹ́ẹ̀ bọ́tọ́ bá jẹ́ pé ó tayọ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àkídà kan tí Islam lọ́wọ́ sí kéèyàn ṣàlàyé kéèyàn dẹ̀ kọ̀ọ̀kan. rárá lọ́dọ̀ lókè lọ sweet àti biscuit wọ́n kà bíi masajid tàbí ẹni ẹdí ara tí wọ́n bá ti ní sweet kan ọmọ yìí pé ah, ọmọ àwọn báyìí wọ́n fẹ́ ṣe ìyàwó but nísàlẹ̀ obì àtológbó yẹn ló kọ́ mọ́ tó bá jẹ́ pé ó mọ níbi information pé kí n fi gbọ́ wọ́n dẹ̀ máa jẹ wọn attach anything mọ jù báyẹn lọ kéèyàn má wá fi ìdìkòkò custom kéèyàn má wá fi ìdìkòkò. Dama. Dama. wọ́n ń pín gbogbo ẹ̀ náà ìjẹ ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tá a ti rẹ̀ ṣe mọ́. àwọn bá wà fẹ́ ṣá wọ́n kàn fẹ́ mọ́ wọn nìkan ọmọ nìkan ni wọ́n fẹ́. da da da da bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tọ́ba ti jẹ́ pé tí wọ́n fẹ́ ràn fún wọ́n mọ̀ pé tí ó jókòó lé tàbí ẹ̀tọ́ wà lé ọ̀ ó lágbàáyé ó fẹ́ máa fi pé ó fẹ́ máa fi ti ọkọ rẹ̀ sí rìn ara rẹ̀ kóbìnrin ó múra ìmúra fọ́rífọ́rí kọ́kọ rẹ̀ kọ́kọ rẹ̀ kó fi máa kọ́ máa wú ọkọ ní gbogbo gbà ara tí wọ́n fẹ́ kóbìnrin ó ṣe níwọ̀n tí wọ́n sì wọ́n ká ṣọ́ra fún àwọn kankan ara nínú àwọn sisters wa wọ́n ń ta àwọn ọdún kan báyìí tọ́jà ìgbé ó look sexy kábílẹ̀ kọ́ wọ́n sọ́sọ́ àsẹ́kì ọkọ rẹ̀ ara rẹ̀ láti fi fa ojú ọkọ mára but kì í ṣe tíyàn wá máa post sórí Facebook ewu torí wípé irú ògiri wà ní lọ sórí Facebook ó dẹ̀ ń fa ó ń fa sábàbí burúkú so ẹni tó bá fẹ́ ṣe advertisement tó bá jẹ́ pé close circle ní láàrin àwọn obìnrin ẹgbẹ́ tó ń ṣe irú advertisement báyìí ó fẹ́ ẹ̀ ṣùgbọ́n ó kú tọ́jẹ́ pé ó wà ó kù fún everybody irú ògiri wa lórí Facebook gbogbo àwọn aṣọ ṣòkòtò tó fún pínpín tó ń tó ń suggest di àwọn kankan tí ò wà nọ́mà ọmọbìnrin mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ torí ọmọ ṣe sábà bí tó ń náwó tó ń gbẹ̀ṣẹ̀. Now, now, now, now. One, one, one, one, one. Now, now, now, now. نعم نعم نعم رفع رفع naam ẹni tí ó ní mọ́sù èyàn àlìjáde kó sí lára ó wá ti pé ó ti yà ní wèrè àní kọ ẹ̀ṣẹ̀ kò lè kí kò mọ irun kíkí kẹ tọ́ra yẹn lórí kò sí tí ò lè dáwọ́ kò sí tí ò lè dáwọ́ dà irú èèyàn báwọn a lè sọ wípé ó kọ̀mìtì suicide kódà ẹni tó bá wà nítòsí rẹ̀ kó yẹra fún un torí ó lè pa òun náà. والسلام tí gbogbo eléyìí bá ṣe é ṣe fún nínú ilé rẹ̀ ló bẹ́tà tí ò bá ṣe é ṣe fún nínú ilé rẹ̀ environment tí ò ní fa fìtínà ó lè lọ but kọjá pẹ̀lú permission ọkọ. Wọ́n tún fi wá kọ́ ọ́. Àmì lórí dáadáa jù tá a lè ṣe kí tàwí rárá ìtumọ̀ tàwí tàwí tàwí gbàgbà tafsir torí imam tabari rahim ọlọ́run tó wá sí tó bá mú àyà á ní tàwí rẹ̀ èyí tafsir rẹ̀ àwọn sàbẹ̀ sọ báyìí àwọn àkókò báyìí masala níbi àyà tatajafa junubuhum عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ari nínú àwọn sàbẹ tìrìtì sí pé between Maghrib and Isha wọn máa ń yan wọn èfi ṣeré between Maghrib and Isha wọn yan náfìlà títí tí ìṣá torí àsìkò àsìkò tọ́gọ̀rọ̀ ọ̀rọ̀ sábà dókítà lórí rẹ̀ adarí nínú àwọn sọ́lá sọ́jẹ́ ìdè wọ́n máa ń yan rákà mẹ́rin tó lásìkò rákà àkọ́kọ́ sọ́tò lẹ́yìn fatiha sọ́tò yáàsì rákà ẹlẹ́kẹ̀ẹ́lẹ́ sọ́tò sajda rákà ẹlẹ́kẹ̀ẹ́ta.

àyà Quran tó bá kọ̀rẹ́tì ẹ̀ṣẹ̀. na na na na na na na na rárá rárá nígbà tí ọba rẹ̀dá sọ pàpà ó ní bilisane àbẹ̀bí yìí nínú èdè lárúbáwá tó kílíà lè sọ òjíṣẹ́ náà ṣe àlọ́ sọ́lá ń bẹ́ ṣàlàyé èdè lárúbáwá lọ́nà àlè ó ní ọba adẹ́dà ó ní ọwọ́ méjì ọ̀tún dẹ̀ ní méjèèjì ọba tó ń lọ́wọ́ méjì tí gbogbo ẹ̀jọ́ ṣe bí tiwa ló jẹun bó ṣe bá títóbi ọlá rẹ̀ tọpọlọ ò lè gbé àyàfi kíni ká fi ilẹ̀ má bá ṣe fún wa. ó ní iná máa gbà àlejò kọba adẹ́dàá wá ní ọ̀kan náà àwọn àlejò rẹ̀ jọ̀ọ́ méjì àlùkìyàmù síbẹ̀síbẹ̀ kò ní yó níjọ́ gbèdé àlùkìá yóò máa pariwo alimazid tí wọ́n bá ní alimtala alimazid so ti yó alóhùn èyí tó kù ó dìgbà tí wọ́n bá dẹ́dà bá ti ẹsẹ̀ ọlá rẹ̀ lọ́wọ́. gbàyàn yóò wá àgbàjẹ kọtkọtkọtkọt mo ti yó mo ti yó mo ti yó èdè lábàá tó yíṣẹ́ náà sílá bó ṣe sún àáfin lẹ̀ yóò tẹ̀sẹ̀ ọlá rẹ̀ rárá tí o bá ti pọ̀ débi pé ó gbé attention rẹ̀ kúrò nínú ẹ̀ ó wà ó ìwà nínú ẹ̀ torí gbogbo tó ń sọ yìí ó lè mọ́ ju five seconds. وعليكم السلام ممكن عصر pàtó ń ṣe tẹ̀síẹ́wùdà ọwọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí jìdí nígbà tó sùn lọ yẹn ó sún o tọ́jẹ́ pé kò mọ tó ń ṣẹlẹ̀ àlùwalá rẹ̀ ti dá so yóò lọ ṣọlọ yóò lọ ṣàlùwalá yóò kọ́ntínú níbi tí tí ó bá dé dà dà. bọ́n kò gbọ́dọ̀ sọ̀rọ̀ àlùwàlá nìkan náà ní kò ṣe wọ́n àlùwàlá yẹn nìkan náà ni wọ́n pàdé yẹn lójú ọ̀nà pé báwo dẹ̀ ni mo fẹ́ lọ ṣàlùwàlá yóò tún bẹ̀rẹ̀ wọ́n mọ̀ pé wà yín nǹkan kan kan ṣẹlẹ̀ fún wa sáré fún un wa lọ ṣàlùwàlà wa padà yóò kọ́ tó tẹ̀ láì ṣe kankan ju pé ó lọ rìn nínú àlùwàlà rẹ̀. tí wọ́n bá sálámà sí torí pé gbogbo ló wà ó wà nù tí wọ́n bá sálámà lórí lórí ni kò ṣe kásálámà síyàn nínú kò sí lẹ́ẹ̀fílẹ̀ tó lè taba wọn masjid tàbá fẹ́ kátó jókòó àṣẹ assalamu alaikum àwọn tí wọn bá sí lórí wọn dáhùn sálámù àwọn tí wọn bá wà lórí wọn wọn náwó àwọn sàbẹ nípìlẹ̀ àmọ́ dáhùn sálámù tó di pé pé ṣẹlẹ̀ sàlàsílà Ọlọ́run wa ni kò kọ fún wa ọwọ́ la ìṣàárọ̀ la máa ń ṣe tí a bá sálámà sí wa lórí o a fi ọwọ́ dáhùn ìṣàárọ̀ a jẹ́ pé a lè sálámà sí ẹ̀ lórí a dẹ̀ lè dáhùn kì í ṣe pé ẹnu la fi dáhùn ọwọ́ la fi dáhùn. àwẹ̀ Ramadan bẹ́ẹ̀ ni yọ ẹ ó láwẹ̀ ìgbà tí information bá dé pàṣẹ làníyàn tiẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ ẹ náà. subuhi na rárá ọlá ọlá ọlá ọlá ọlá ọlá ọlá ọlá tí wọ́n bá ti olóṣù tó so kò wá fi sọ́kà kó fẹ́ gbà wá títí tílẹ̀ sílẹ̀ mọ́ ibi tó ti dáhùn ṣùgbọ́n kò mọ̀ wọ́n ti lóṣù lóṣù kódà bó bá ti jẹun kò gbọ́dọ̀ jẹun ó dẹ̀ láàwọ̀ torí pé kíni àwẹ̀ tó kọ́kọ́ jẹ́ ọ̀ràn yẹn ó ní àwẹ̀ aṣọ jùlọ kúrò ọ̀sẹ̀ wàhálà àwọn ìjọba ikọ̀ bóòlù àti gbèsè àti àgbè àwẹ̀ aṣọ kí ló yíṣẹ́ láti àṣà ó ní ẹni tó bá ti jẹun kọ́ mọ́ jẹun tó bá ti jẹun kọ́ máa bá àwẹ̀ nígbà yìí àwẹ̀ aṣọra ọ̀ràn yẹn mọ́tàlá ọmọ wọn ti roṣù òun ti roṣù ọmọ ọ ń jẹun lẹ́yìn àṣì ni wọ́n á sọ fún ọ pé wọ́n rà wọ́n roṣù ọ̀gọ̀dẹ̀ jẹun tó o bá fi nǹkan kan sẹ́ni o ti jọ̀sán nínú Ramadan tó o bá fi gbogbo ìgbésí ayé rẹ̀ gbà o lè sin àwọn ẹjọ́ yìí ṣùgbọ́n wọ́n kò sọ fún wọ́n ti rọ́ṣọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀la àwọn ètò pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀rí tó ti yé. ọ̀rọ̀ owó ni wọ́n fẹ́ bí tọ́ba ti di ọ̀rọ̀ owó ni bẹ́ẹ̀ èmi náà yé tẹ̀ èmi ò sí náà tó pamọ́ alò àjò onídìí o alò ọmọra onídìí o àtọmọ onídìí o àbí kọlọ kọlọ ṣẹlẹ̀ wọ wa kọ wa fún wa ní halal ta wọn tún fọlá fọlá fọlá. alhamdulillah. C'est la fondation nationale. la tẹ́ ẹ bá sàlámà. Ewo ń bẹ. Ewo ń bẹ. ẹ̀yin lẹ́yìn kan. akọsọlá tó náà. Jazakallah. Adição, adição, adição.